الحمد لله خص منهما رجالا كثيرا ونساء Makalelo. one twenty four ọgọ́rùn kan àti mẹ́rin lé ní ogún ojú ọ̀nà tí ń sọ yìí pé báàbù alìmùbísáàkù ìlànà ojú ọ̀nà tí ń sọ nípa kí ìyẹn dárayá yíyan kí ìyẹn ṣe àríkí àríyọ yíyan ìyẹn dunnú. oyé ọmọ ya ní alẹ́ mi sá yíyí ni. hadithi tí àkọ́kọ́ yẹ wò ń bẹ ọgọ́rùn kan lẹ́yìn kí n wí kan mẹ́rin lé ní ogún fún ọmọ àdéhìí táwa fẹ́ kà lábẹ́rẹ̀ òun náà ní àdéhìí gbà àti mẹ́rìndínláàádọ́ta ìgbà àti mẹ́rìndínláàádọ́ta tó máa fọ́ àdéhìí táwa fẹ́ kà lábẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ táwí ẹ̀nà àlébùjẹ sáfù ìlànà máa yọ̀ mọ́yìn ìyẹn dùnú sí yẹn ìyẹn ti àríkí àríyọ̀ pẹ̀lú ẹ̀ dá ìbànújẹ́ wà lára yẹn ni wọn máa pa mọ́ra muhammadu bin sinan haddathana. حدثنا محمد بن سنان قال حدثنا خليل بن سليمان قال حدثنا هلال بن عيسى عن عطاء بن يسار قال لقيت عبد الله بن عمرو بن عاصي فقلت أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة فقال قال فقال أجل والله إنه لموصوف في التوراة لبعض صفته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا وحرزا للأميين أنت عددي ورسولي سميتك سميتك المتوكل ليس بطف ولا غريب ولا صخاب في الأسواق ولا يدفع بسيئة سيئة ولكن يغفر ويكفر ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة الأرجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح بها أعين أحينا عميا وآذانا سما وقلوبا غلفا حديث ناني محمد بن سنان sọ fún wa wípé wòláyé ṣògbónà Sulaiman yẹn náà sọ fún wa pé Hilal ibn Ali ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àtà oníyẹ̀sáàrù àtà oníyẹ̀sáàrù náà wá sọ pé ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí ó ní mo pàdé Abdullahi bin Amrin bin al ìkànnú àwọn àgbà dílà mẹ́rẹ̀ẹ́rin. عبد الله بن عمر عبد الله بن زبير عبد الله بن عباس عبد الله بن عمر بن عاص عمر غنيا الله ذكى أموال عبادلة الأربع غنيا عبد الله بن عباس عبد الله بن عمر عبد الله بن زبير أتي عبد الله بن عمرو بن العاص قني مقدي عبد الله بن عمرو بن العاص ẹ̀rí ọ̀kan náà àwọn ń ṣe ọlọ́run ni ta níjọsìn rẹ̀ máa ń pọ̀ ẹ wá sí ẹ̀rí ìmọ̀kan tó wà láàrin Abdullahi bin ọdún mẹ́wàá péré ni bàbá rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ti rí i pé ẹnìkan kéré láti bímọ ọdún bó ti bí ọdún mẹ́wàá abdullahi ibn amr ibn al-as mẹ́wàá ní bẹ̀lẹ́ àwọn méjèèjì wọn bá ní ọjọ́ mi lọ́wọ́ bíjọ́ ni wọ́n fi ń gbé gbèdéke lé wípé ìyẹn ti dàgbà ọdún mẹ́wàá ni ntọ́fà mi yẹn nú àwọn nǹkan kan fi mú àmì ìgbé yẹn bàlágà wá ìkànnú ẹ̀ ni ọ̀rẹ́ wa pé kọ́ bàlágà ni ó ṣe bí abdullahi ibn amr wọ́n ti bàlágà nìyẹn ìrántí ń bẹ láàrin bàbá àtọwọ́ ọdún mẹ́wàá ni wọ́n rí kà. <laughs> láàrin bàbá àtọwọ ẹrí ọlọ́run kọ́ máa ní ọdún sí bàbá àtọwọ wọn ní fàkótó ó ní mo wá sọ pé nígbà mo pàdé rẹ mo wá sọ fún un pé fún mi nírò àǹtí fàtí rasulillahi sallallahu alayhi wa sallam ìtàwọrọ <clears throat> kí ni ìròyìn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa nínú àtàwọrọ ọlọ́wọ́ adáhùn ló ń pè ájàlì ìtumọ̀ rẹ̀ náà ní náà náà ìtumọ̀ ájàlì nìyẹn. tíyẹn bá sọ lórúkọ nígbà yẹn ló máa máa di ọjọ́ òkú àbásìkò. àwọn àpè ìlà ájàlì mùsàlùmá tá a máa ń wí ìyẹn ní pé dàsìkò kan tá a ti sọ lórúkọ pé bàbá yìí ló máa máa jẹ́ ṣùgbọ́n àjàlè pẹ̀lú pa fún ní sunkún ìtumọ̀ rẹ̀ náà ní náà ọlọ́wọ́n sọ pé náà wàláhì mo fi ọlọ́wọ́n ọba búra ṣùgbọ́n mo fi ọlọ́wọ́n ọba búra yìí láti fi sí i mọ̀ kí ni ẹ ti máa ń pè conjunction àbí kí ni àbí kí ni examination òun nìyí èèmọ̀ èèmọ̀ pékinní yìí à mo máa fi ọlọ́run ọba fura mo ṣe pé ipe ẹnẹ̀hó lamọ̀ òṣù òfin tàwọ́rà tàwọ́rà nẹ́bì tó ní kí múròyìn rẹ̀ wáyé ládájọ́ ànẹ́bì yẹn ẹni tá a múròyìn rẹ̀ wá ni nínú àtàwọ́rà ìyẹn má jẹ̀mú láéláé ìròyìn yẹn wá tún nìyí bíbáàdì sífàtìhì fílkùrán.

ọlọ́wọ́ adáhùn yìí pé ajal bẹ́ẹ̀ ni wallahi àní mo fi ọlọ́wọ́ ọba búra mo ṣe pé innahu lamawsufun sọ̀rọ̀ jíjẹ́ ọlọ́run tó ní kí n mú rẹ̀ wáyé ẹni tá ròyìn àtàwọ́rá ni irú apá kan ìròyìn rẹ̀ tó wà ní àlùfáà tẹ́lí gbọ́ kí ti mọ ní ká yọ dípò tó fi máa ṣe wàhálà pé ti báíbùlù gẹ́gẹ́ nìròyìn ànẹ́bẹ̀ apá kan ìròyìn ẹ̀ adẹ̀sí máa bá inú irú ẹ̀ náà wọ́n fi ròyìn ẹ̀ nínú àtàwọ́rọ́. kí ni ìròyìn náà? òun lọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́sọ́ pé ya ayyuhan nabi ọlọ́run ni mo pèrè dádájú àwa ọlọ́run àwa ọ̀ ikọ̀ wa ṣáhìdán kó o jẹ́ ni tó máa máa jẹ́rìí wọ́n á jẹ́rìí àwọn ẹni tí àárín ọtí tó dojúkọ tó ń bá sọ̀rọ̀ báyìí gbogbo àwọn tó tún máa máa wá lẹ́yìn wọn wọn náà ló tún máa jẹ́rìí wọn báwa náà tún ti wá wáyé àwa náà tún jẹ́rìí gbogbo àwọn èèyàn gbogbo àwọn àjọ ànábì sallallahu alaihi wasallam ṣáhìdán lẹ́ni tó máa máa jẹ́rìí. ọmọ bá ṣìrọ o dẹ̀ ti tún máa jẹ́ olùtùnú àwa láàrin ọkọ jẹ́ olùtùnú olùtùnú yẹn ọmọ ẹgbẹ́ méjèèjì ló papọ̀ fáànẹ́bí sallallahu alaihi pé wàá jẹ́ ẹni tó máa máa fún ní ẹni tó bá ṣe dára pé àríkè wọn ọ wàá dẹ̀ tún jẹ́ olùkìlọ̀ ẹni tó bá yapa máa sẹ́wọ̀n pa sọ pé yàtọ̀ ń bẹ láàrin ká sọ pé ànẹ́bì nìyí ìránṣẹ́ nìyí ànẹ́bì òun lẹ́nu tó ṣe pé iṣẹ́ tó bá nílẹ̀ náà ló ń jẹ́ tọ́ba yìí pé náà zárọ́tù lọ́wọ́ alẹ́ òun náà lọ́mọ máa bá lọ tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn tọ́ba dẹ̀ já pé bí sọ́árọ́tù lọ́ba lẹ̀ wọ́n fún yẹn nírò èrò dùnú yẹn náà ló máa bá lọ òun ló fà ní anabi nuhu alayhi salatu wa salam ló ṣe jẹ́ àkọ́kọ́ rẹ̀ ń ṣe ọlọ́run ọba ọlọ́run ní inna arsalna ilayka kama arsalna ila nuhin wan nabiyyina ẹ́ min ba'di àwọn alára ẹni sí rẹ̀ anabi bá ti rẹ̀ sí anabi nuhu alayhi salatu wa salam anabi nuhu kí ló fà tán fi pè é ní àkọ́kọ́ òjíṣẹ́ nítorí pé láàrin nàbí ọláyà Adam aleyhi salatu wa salam sí nàbí ọláyà Nuhu aleyhi salatu wa salam ọgọ́rùn-ún ọdún ló wà láàrin wọn gbogbo àwọn èèyàn yẹn yẹn ala lórí ìfìjọsìn fọlọ́wọn ọba nìkan ṣoṣo làwọn èèyàn wà. ìwọ́n gbà tó di àsìkò nàbí láàyè inú alẹ́ sọ́láàtù sàlẹ́m bàdàlú wọ́ọ́rọ́ ìyàrò wọ́n chíǹjì tọ̀hídì yẹn sí ṣíríkù wọ́n padà ń pin nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́lọ́wọ́n ọba sọ́lọ́wọ́n wa fi ní kí nóòrù nígbà tó ti gbogbo àyẹ̀wò lórí tọ̀hídì kí ni àwọn ànẹ́bí ọmọ àmọ́ àti pé tọ̀hídì tẹ́ wáyé ti dá báyìí o àlùjẹ́nà lẹ́wọ́ wọ́n gbà tó dásìkò nóòrù tó ti pàwọn ẹni dásìkò dání mí sílẹ̀ mi tán fi yàwòrán àwọn èèyàn wọn padà ń sìn yín mọ́ sí ń sìn lọ́hùn iṣẹ́ tiẹ̀ wá ti tu yòówù tí wọ́n tẹ́lẹ̀ ni pé ẹ wà lùjẹ́nẹ̀ bẹ́ẹ̀ sí ń sìn lọ́hùn yìí kí lọ́rọ̀ wá padà yé sí wọn ni pé bẹ́ẹ̀ bá síwọ́ ìyá ni o lóbi jáde pa nẹ́bí inú wa alẹ́ sọlá sọlá iṣẹ́ titun ló mú wa yàtọ̀ iṣẹ́ yìí tó wà ńlẹ̀ fún odidi ọgọ́rùn ọdún àbí ẹ̀yìn ọgọ́rùn ọdún mélòó nìyẹn mẹ́wàá iṣẹ́ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́wàá aṣara tó kúrò ní làwọn anábì ti mú fi ṣàárọ̀ wá kínú òhù tó dé nígbà táwọn èèyàn ń ṣẹbọ ọlọ́run wá ní kínú òhù sọ pé ẹ̀yin tẹ́ ń ṣẹbọ tẹ́ ẹ̀ bá sí wọ́ ìyá ni o àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì ni wọ́n fi ń pe anábì ní òhù ní kíni o àkọ́kọ́ rẹ̀ ń ṣe ọlọ́run méjèèjì wa lọ́lọ́run papọ̀ fanabi sallallahu alayhi wa alihi wa sallam lẹ́ẹ̀kan náà ọjọ́ bàṣírù ọlọ́run ní wa mubashiran ọmọ ajé olùtùnú ìgbà àwọn tó bá ṣe rere wọn á rí kí Ọlọ́run wọn nà sí ìrọ ẹni tó kọ́ dẹ̀ tó jẹ́ olùkìlọ̀ fún àwọn ẹni tó bá rí pé wọ́n ṣàìdá wọn ò sí lọ́run wọn á jìyà á rí eléyìí á rí pápá ní sọ́tìlẹ̀ ẹ̀zẹ́f káyà ogójì ò lé márùn forty five táwọn tó wà lówó nù àtọ́rọ́ wọn lọ́wọ́ à ń bẹ̀ pé wàhíì zan lélẹ̀ omi yìí pé ká nẹ́bí tún wá jẹ́ hẹ́rìs hẹ́rìs òun ní bí odi sọ ọgbà sọ tẹlẹ omijé fáwọn ẹni tó ti yin àwọn lárúbáwá nìyẹn fáwọn lárúbáwá ọmọ ajé ọgbà sọ fún àwọn lárúbáwá àwọn lárúbáwá dáwé òun làwọn ẹni tó ṣe yí pé lè kà ṣùgbọ́n wọn ò lè kọ́ wọ́n lè kà wọn ò lè kọ́ ilé ẹsẹ ìfúnfà nẹbi sallallahu alaihi wa sallam orí tó bá kọ wọn bá sọ pé ẹsìn ti ọ̀rọ̀ Ọlọ́run yẹn wọn bá lọ́dọ̀ rẹ̀ ló ti wá wọn tún jẹ fàárí àbí ọsọ fà nẹbi sallallahu alaihi wa sallam wa hirzan lil ummiyyin ká nẹbi yẹn òfin ẹkọ Ọlọ́run sọ pé àárín rẹ̀ ànẹbi kọ máa jẹ hirzan odi lélẹ̀ omi yìí fáwọn lárúbáwá. wọn lọ wà nínú àtàwọ́rá ìpọ́lá ń sọ pé à ń ta àbẹ̀dì ìwọlẹ́rú mi. ọmọ yẹn fi ọ̀bọ̀dí yàrin lẹ̀ sí hakir rasul ẹ̀yẹn ṣe gòlówó nípa nẹ́bí nìyẹn. wọ́n rasúlì ẹ̀yẹn ṣàṣejù nípa nẹ́bí nìyẹn. wọ́n rasúlì ọlọ́run sọ pé ìwọ lẹrú mi àwọn ìdárẹ tí yíyan sọ yìí pé kí lẹrú lè sọ lọ́dọ̀ ọ̀gá ẹrú ìjọsìn lélẹyìí kìí ṣe ẹrí ẹrú irú èyí tí èèyàn kó lójú kéèyàn máa máa ṣe bó bá ṣe wù Ọlọ́run dẹ́pà nẹ́bí náà lẹ́rú alẹ́ sọlọ́ òbíkáfín ábìdá Ọlọ́run ò lè tó ẹrú rẹ ní bẹ́ẹ̀ là Ọlọ́run lè tó anta abidi ẹrú mi ló ṣe tá a bá fi ubudiyya tá a bá fi rinlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìpẹ̀rù ọlọ́run ọba ni a ti ṣe gòló àṣejù inú nǹkan tó dẹ̀ sì lè pa ẹrún òun ní àṣejù ẹlẹ́gbọ́n lọ́n kọjú dá àwọn bàkàtà bí nígbà táwọn ṣe gòló nípa àwọn anabi wọn oníyà ahlal kitab la taghlu wọ̀nyọ̀ alhaq ẹ̀yin tẹ́ ẹ ní tíra lọwọ. ẹ má ṣàṣejù nínú ẹ̀sìn yín yàtọ̀ sí ohun tó bá jẹ òdodo anabi sallallahu alayhi wa sallam sọ pé iyyakum wal ghuluwa fid-din ẹ ṣọ́ra yín pẹ̀lú àṣeboro àṣejù nínú ẹ̀sìn nínú àṣejù nínú ẹ̀sìn òun ni kí yẹn gbé ànábì kó nípò tọ́lọ́run gbé e sí ọlọ́run pé ní àbù àǹtà àbì kí yẹn ní irọ́ ànábì ń ẹrú bò ó. ẹrú ọ̀lágbára lọ́dọ̀gá ọ̀rọ̀ ọpọlọ làwọn ń dá sí ẹrú ọ̀lágbára lọ́dọ̀gá ọmọ gẹ́gẹ́ ni wọ́n wá mọ̀ pọ́mọ táwọn wí fọlọ́run yà wọ́n bú ọlọ́run èèyàn lèyàn lè pè lálàsò kan tó máa kó sínú ọ̀rọ̀ yàrá tí wọ́n máa fi ṣùgbọ́n ọlọ́run bóyá bá fi àṣọ kan tó bá fi yin ọlọ́run ọlọ́run ó dá ẹ lọ ìpèsè mi náà lọ́wọ́ ayé dáadáa báyìí ẹ̀wọ̀n ẹni tó ṣe yí pé tó bá ti kírun báyìí yóò fi kúrú Allahu ahad òun lọ máa wí sẹ́yìn sùúrà tó bá ti ké wọn á bi léèrè pé kí ló ló níbẹ̀ òun mọ̀ pé ròyìn ọlọ́run òun wá fẹ́ máa ròyìn ọlọ́run òun fẹ́ máa ròyìn ọlọ́run ẹ ń wò wọn gan à òjíṣẹ́ ọlọ́run ní ọ̀dà ọlọ́run wà nífẹ̀ẹ́ wọn náà tó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run kọ́ wa ń ròyìn ní gbogbo ọ̀rọ̀ ànábì àkọ́rọ̀ rẹ̀ lórí ìṣèṣin lẹ́yìn ìgbà bàbá ifá tí àtàntàn gbé súrà náà á wá gbé kúrò ọmọ ẹgbẹ́ kéèyàn ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala kéèyàn ròyìn anisọsẹlẹ pẹ̀lú ọbọdíyà èèyàn ṣe gòlówó nìyẹn téèyàn bá ti lóhùn ní pàdébí lẹrú báwọn ọkùnrin yọ ṣe ṣe ìyẹn ti ṣe gòlówó nìyẹn àṣejù asọsẹlẹ ń dẹ kìlọ̀ fún wa pé iyyakum wal ghuluwa fìdí ẹ ṣọ́ra ayé níbi máa ṣàṣejù nú ẹsùn irú àwọn ẹni tí wọ́n ń kẹ̀dí ń ọlọ́run tí wọ́n ń pe ẹ̀rí pa àwọn kan ń lọ àwọn àzíkiri wọn wọn lè máa sọ pé ya anabi ya Rasul yóò tún máa pè é bí ti pọlọ yóò tún ní mọ̀ọ́mọ̀ ya bàbá Fátímà ya yóò tún máa pè yóò tún máa sí sí ẹbọ tí kà. ọlọ́run gẹ́gẹ́ tó ti di ìdáná sọ pé àbìdì ọwọ́ àná láti ti yọ jáde nínú àyà fún tíyẹn bá là nẹ́bí ẹsẹ̀rú ọkọ̀ sí àwọn tọ̀hún tí wọ́n pe ànẹ́bí ọlọ́run yín sàlẹ̀ sọ́làtọ̀ sàlám tán pé lọ́mọ o ti ṣe gòló wọ̀rọ̀ súwòlè òjíṣẹ́ mi ló tún ṣe tíyẹn ọba tún fi rìn sáálà rinlẹ̀ fún ànẹ́bí kó jíṣẹ́ ọlọ́run ni ìyẹn ti ṣe jàfà àlìjàfà ọ̀hún náà ni gígọ̀ ìyẹn gọ̀ sí ànẹ́bí nìyẹn obìnrin pé láàrin méjèèjì ni ìyẹn máa máa dúró sí ní òbí já sí pé èèyàn pé ìwọ̀ tí ń bẹ fànẹ́bì sallallahu alaihi wasallam ipò agbe á gbé fànẹ́bì kó ní ẹrú ọlọ́run ní ipò rẹ̀ nipa nípa àjẹrú fọlọ́run ìmọ̀ bákan náà a tún fi rìsáàlà nílẹ̀ ipò ìrìnsẹ̀ ọlọ́run wọn sọ àtàwọn ẹni tí wọn máa gbára lé Ọlọ́run alimutawakil àwọn ẹni tí wọn jẹ káwọn yẹn máa fi kọ ni òun ni àwọn àwọn mọtẹsílà ẹ̀kọ́dọ̀ wọn lẹ́sìn máa rí gbogbo nàgíjẹ wọn bí alimutasimu billah alimutawakil ala alimamun àwọn aliwasiku billah ọ̀dọ̀ wọn lẹ́sìn máa gbọ́ àwọn kólà fa àbàásì ìyá èyí ṣe kọ́tà lè àjálà rẹ̀ nítorí tiwọn. àwọn ikọ̀ kan pẹ̀lú nǹkan tó ti gbajúmọ̀ láwùjọ wa mẹ́tọ́ ipa máa ń yàn lódì. ẹ sẹ́nìkan bá sọ màáwíà ní ìsìn ẹlòmíràn ah, màáwíà bọ̀. lórí gbogbo àwọn tọ́lá wọn lọ sí Islamic study ọ̀sùnmù fi dásàmì òun ní gbogbo òwe burúkú tí wọ́n fi kọ́ wọn. wọn lọ́fà tí wọ́n bá lọ iléèwé tí wọ́n bá ní wọ́n á kọ́ wọn ní. Eh, islamic study ń sọ pé ṣe wọn ẹni máa kọ́ wọn ní arabic tí ń wí jálasa fún wọn lè ṣùgbọ́n pé ẹ wá sọ pé kí n máa lọ kọ́ wọn ní àwọn ọ̀sán tí ó tako àkídà àsúná hmm, yẹn ò ní lè ṣeéṣe gbogbo nǹkan tí kálukú wa sí a ti gbé sórí yẹn tó ti pọ̀ bí wọ́n máa sọ̀sọ́ kó sọ wọ́n yẹ pé àwọn sí àbí àwọn tẹ́lá tí òwúlò náà lọ láwùjọ wa àwọn àṣàyàn àrẹ́dẹ̀rẹ̀dẹ̀ gbogbo àwọn ọ̀ranù tó gbajúmọ̀ láwùjọ wa nìyẹn wọ́n ti wá sọ̀rọ̀ màríà láìda ẹlòmíì bímọ ọkùnrin tàbí kò ní sọmọ ní màríà màríà ìjà sọmọ mi màríà òun ni ń bá àwọn ọmọ ànẹ́bí jà sí ipò ìjọba kí lọ́ọ̀kàn bẹ́ẹ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n ti sóríire wọ́n rọ̀pọ̀ ọjà lẹ́yìn náà ni wọ́n àwọn sọ̀hábà yẹn ni tán bá ní mistake àwọn àfáà tí wọn láwọn máa ń dájọ́ láàrin wọn tó àyè fáwọn ọ̀sàbí yẹn ní mistake àwọn ti ṣe àwọn dáadáa kan tọ́lọ̀ ti fi pa gbogbo mistake yẹn rẹ dáadáa wo ni wọ́n lè sọ pé wọ́n ṣe tọ́lọ̀ ò lè pa mistake yẹn rẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ń dá sí yẹn ènìyàn fi gbọ́dọ̀ ṣe sùúrù níbi àwọn àlámọ̀rí yẹn ọlọ́run wọn nínú àtàwọn ọlọ́run sọ fún ànẹ́bì pé sàmẹ́yìtù kẹlẹ́mùtàwákìlà mo sọ ní àlẹ́mùtàwákìlà alimutawakil ìtumọ̀ rẹ̀ ni alájẹ́ ìlàlá ẹni tí máa ń ságbàlà lọ́sọ́dọ̀ ọlọ tí nǹkan bá ń lé báyìí kò ní ké lọ́sọ́dọ̀ babaláwo kò ní ké lọ́sọ́dọ̀ àjẹ́ àbáwọn oṣó àbáwọn àgbà àbílẹ̀bọ lóògùn kò ní ké lọ́bẹ̀ ta kókó àfi kí n dé ẹni tí ń yóò sì fara sí. wọ́n lọ́lọ́run sọ pé mo sọ ní alimutawakil ẹni tí máa ń fara sí ọlọ́run lẹ́yìn sàbí fàgbẹ́n wọlé àwọlé tó ṣe wípé lẹ́yìn sàbí fàgbẹ́n kìí ṣe oníwà búburú. àwọn kìí ṣe kí o kìí ṣe oníwà búburú ìní ọ ìyẹn ni pé èyí ṣe oníwà búburú ẹ̀rí fọlọ́run dídì sọnù àyà wọ̀lọ̀ fún tafàbọ́n wẹ̀lẹ́ ìzọlùkọ́lì lànfàbó mìnhàwù òbí mọ̀ rọ́hùmọ̀tì mìnàlọ́hì lẹ́nu sàlámù. tọ́ba yìí kéèrè ànábì sallallahu alayhi wa sallam ọlọ́jẹ́ fàbọ́n oníwà búburú oníwà búburú wẹ̀lẹ́ ìzọlùkọ́lì lẹ́ni tí àdámọ́ rẹ̀ lé kẹ́kẹ́ ọlọ́kàn líle tọ́bi yá pé nù ìṣesí tí ń bẹ fún ànábì ní ló jẹ́ kí ìjọ rẹ̀ ọkọ̀ lẹ́sàbí fàfin kìí ṣe oníwà búburú ṣùgbọ́n pípọ̀ wa abáwojọ́ tẹ́lómìn dáa tí ń bá sún mẹ́bọ̀ ń sìn mí ò rí kálẹ́sì bá wípé wà wá burú àlẹ́sì kankan ọ̀dà tí èèyàn bá tún dínkù sí i bóòlù àti ṣe ń dínkù ẹ̀lùmí lè lọ jọ́yìn àwọn olóṣèlú nísìnyí débi pé ẹ̀ẹ́dẹ̀ wá wá súnẹ́ẹ̀tì láre wọ́n bá débi tí wọ́n lọ kàfé tí wọ́n ń pàtẹ́wọ́ fún ní ọ̀tọ̀ sí pa pa pa àtẹ́wọ́ táwa la ní wàláhì kìí sàwọn la ní ìrìn kọ́ndíṣàn tá a fi pàtẹ́wọ́ ẹni tí obìnrin tí sẹ̀rí ayọ̀ǹda àtẹ́wọ́ fún irú àtẹ́wọ́ wọn ni ọ̀pá ayọ̀ǹda ni ọ̀pá fún wa ẹ̀ẹ́dùn wọn ni wọ́n fi lura wọn báyìí lọ́ba tán ṣerú rẹ̀ lè yílẹ̀ àlọ́gbà ẹ̀dọ́ lóde lókè àwọn fẹ́ kẹ́ nìkan débẹ̀ wọ́n lọ pàtàkì wọ́n lọ ju àtẹ́wọ́ sí déta à ń dínkù àbá dínkù à ń dínkù ní àlé sí lórí yanni sowel hulk ìwà burúkú iṣẹ́ lè yẹn bí pé yẹn sẹ́sìn nínú nǹkan tó jẹ́ ju ànábì ọ̀pọ̀ nìyẹn o lẹ́yìn sàbí fàbùpẹ́ẹ́n kì í so níwà búburú ẹlòmíì dẹ́bi ti jọ dòwò gbogbo ọkàn yọ tẹ́lẹ̀ náà àti yípadà kankan àtàn débi pẹ́lòmíì tó ti fẹ́ òkú fẹ́ gba tàfà kẹtẹ́lẹ̀ báyìí wọ́n bá ti rí pé nǹkan kan wà dà wọ́n báyìí ọjọ́ bí òwò hmm, ìyẹn òní láyé òun ó má sọ̀rọ̀ súnlẹ̀ kankan létí mi o mẹ́ẹ̀ẹ́ hmm, fẹ́ gbọ́ ẹ sáfimílẹ̀ ṣe wà mọ́sí wáyé ọlọ́run ni ó ṣèdájọ́ láàrin wa ìwà búburú ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn alábí oṣù tó fi yọ lẹ́mìí pàpàtà pẹ̀lú wa kọ́dà ẹni tó bá jẹ́ alòsùn náà ọ gbọ́dọ̀ gba àwọn ẹ̀gbin mọ́ra o yóò ní agbàmọ́ra gidigidi dání wọ́n máa tọ́ níjà lọ́ọ̀tà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan sọ pé ìdá kílà sọ àbúrò kólífà lè ń sọ bóre máa ń bẹ̀rẹ̀ ọ̀sọ̀ bórun lè dáa ìgbàyèrè mọ́ọ́dé ẹ̀hìn ìjàhálò. ìdá kìlà bá sọ̀bùrù bá fúlì sọ̀bùrù máa wò di ẹ̀hún bá sọ̀bùrù bàtà ìgbàyèrè mọ́ọ́dé ẹ̀hìn ìjàhálò. kájà ní bó ṣe wí náà lọ ṣùgbọ́n ó ti yí mú un ìdá kìlà sọ̀bùrù tí wọ́n bá ní kólífà lè sọ́bùrì máa ò dé ọ̀hún máa sọ fún ẹ pé sùúrù láàyè wọ́n sọ́bùrù nípa ta ìrẹ̀rí máa dé ìhìn ìjàhálù sùúrù ọmọ nìyẹn níbi tí ọ̀yẹ́ kó ti sùúrù àìmọ̀kẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀. ìwádìí kò ní eléyìí nítorí kì í sáyà èyí ń ṣe sùúrù kí nǹkan rẹ̀ bàjẹ́ wọ́n ní lágbájá báyìí ó sì ṣe sùúrù gbogbo àbẹ̀ sùúrù ọ̀ ìwíkùwì ni ẹni tí bá wí rọ̀rọ̀ bẹ́ẹ̀ sùúrù ọmọ àdá ọkọ ọmọ àdá kéèyàn ní sùúrù bẹ́ẹ̀ ni agọ̀lẹ́ yà pé agọ̀lẹ́ pé nga sùúrù ọ̀dá o ó ti àṣẹ sùúrù gbogbo nǹkan tí a bàjẹ́ mọ́ lọ́wọ́ báyìí ààyọ̀ ọba yìí pé sùúrù yóò bà nǹkan jẹ́ ọlọ́run máa sọ pé àkútẹ̀ lè sọ pẹ̀sán báyìí ló sùúrù ọgbà jẹ́ àmọ́ gbèdéke rẹ̀ ọlọ́run dídí sọ pé ìnana yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab gbogbo àwọn tó bá ní sùúrù o á sì pé ládàá wọn fún wọn kódà àmọ́ gbèdé pétébi tó dé mi. a lè pé mẹ́wàá a lè pé fifty a lè pé thousand gan a lè pé million àmọ́ bí ládàá yẹn ti tó. ọlọ́run ẹlẹ́dàá yẹn ò díwọ̀n rẹ̀ pé nǹkan báyìí ni ládàá ti ń fún sùúrù. Ah, èèyàn gbọ́dọ̀ nọgẹrẹ ẹgbẹ́ nǹkan máa yí wa lágidi alámi sọ̀tàlá lẹ́sà yàní bífàbùdín èsì oníwà búburú akóyànmọ́ra wọlé àgẹ́lẹ́ kìí dẹ̀ ṣe ọlọ́kàn líle aládàámọ́ tó lé aládàámọ́ tó lé lóòótọ́ ẹ̀rí pé mo sọ fún wa pé ibi tó bá yẹ kéèyàn téèyàn bá rí i pé nǹkan akábùkù bẹ́ẹ̀ sí tó yẹ kéèyàn lera fún yóò lera fún torí ká tún bọ́ kínní ẹ̀yẹ dáadáa ìwà yìí náà wọ́n wí ẹlòmíràn kàn máa dojú gbogbo ẹ̀rọ bẹ́ẹ̀ kọ́ sànẹ́bí ò lè rí ó lè níbi tó yẹ kó lè ó sì rọ̀ níbi tó yẹ kọ́ rọ̀ ohun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ẹ̀rí kọ́ bí ìdí ìròyìn wọn wípé Muhammadun. Rasulullah Muhammadu yẹn eh, kò ní ìdí ipa nẹ ẹ ń ṣe Ọlọ́run walladhina ma'ahu ẹ wà láwọn tó wà pẹ̀lú ànábì yẹn á ṣe dáwọ alẹ lò fà mú òkè ń gbàgbẹ rẹ pẹ̀lú àwọn aláìmọ rẹ ṣùgbọ́n ruhama ó ń ti fi tá à ń lọ báyìí náà ṣùgbọ́n bá ti dàní ara wọn báyìí àánú ni nígbà ẹ̀yin mùmí níyì ṣe wá rí báyìí wọ́n ní ẹnìkan ká ọ̀dà rẹ̀ ká ti dé ọba débẹ̀ ọba di àpò onírùgbọ̀n ọba ní. ewu lẹ ẹ bá gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ níkùmọ lórí ẹ dágbọn rẹ dànù. ẹ̀yin ni bàbá akínní padà rí tó bá yá ọ̀rọ̀ yẹn ò clear rárá àwọn náà lẹ́sìn ní wọ́n lọ fàyàwó yín létí aṣọ àbíkílẹ̀ wí lẹ́ka mọ́bẹ́ àbí ah, ẹ̀yin ni ló bá ṣe jẹ́ ẹ padà máa gbọ́ bóun ni wọn náà ṣe wá sí ìyẹn àti ẹ lọ bẹ nìyẹn pé ah, àfa àṣírí tí wọn dàbá mọ ọ ìyẹn ó sì jọ dàbá mọ ọmọ lọ́wọ́ tí yẹn sọ gbogbo kátọrù tó wà mẹ arákùnrin kan ó gbé lẹ́nu jọ mẹ́ta yìí ọmọ ìyá ni gba àwọn obìnrin àtàwọn àmínà ẹ̀ta gba àwọn obìnrin wa láàyè sẹ́yìn pé wàhálà mi máa ń pọ̀ púpọ̀ jù kí n rí àwọn èèyàn tí wọ́n máa ń pàyàwó sí tí wọ́n láwọn ń lọ ibì kan obìnrin wọn máa gbélé ìwọ́ máa gbé kan aburú ni nà ọ́ níyàn ọba ti fẹ́yàwó ìyẹn mọ̀ yẹn ọba ti fẹ́yàwó àdánwò dé wàá péwọ̀ rẹ̀ sheikh nara alama ibn taymiya rahimahullah ta'ala àìfẹ́yàwó wọn kéde pé wọn ò ní wọn ò fi bóbi mọ́kò sáyé. wọ́n rí fáwọn olè rí wọ̀nyẹn pé ẹ̀sìn yẹn táwọn bá dẹ̀ kúrú mbẹ́ ó lè kó bá dáadáa mí dáhùn ẹlòmíì ọmọ agbésẹ sẹ́yìn ọkọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹlòmíì ọwọ́ àlẹ́kọ̀ọ́ ọkọ wà ń sẹ́yìn ó lè ṣiṣẹ́ ó lè lọ́dún lọ́hùn ó sì ti ń bímọ fún yẹn àwọn ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn ẹ̀ bá ìgì nìka kó tó lóòótọ́ arákùnrin ìnira tó mú wọn kìí ṣe ìnira dáa lè gbà wọlé fáwọn náà mọ̀ pé nǹkan sí ọ̀dà làwọn ṣe àwọn òkè ìyàwó yìí ti lọ tipẹ́ ara sì ń ṣe àwọn ọba kẹmọ ọmọ kan ládùúgbò ọba sùn kì í mọ́júmọ́ wọ́n tún á dá àárọ̀ báyìí ẹ̀mọ̀ ọlọ́run má ní wá lára nígbà ó ti tọ̀ wò ẹni ọba ti tọ̀ wò kò yí sí ní ọba máa parọ́ tẹ̀rẹ̀ ìyẹn ló ọjọ́ máa lo imọ́ọ̀nì tó gbóná kan ọba ti tọ wò kọ́kọ́ yìí sì náà bóyá omi lọ wò ní bọ́kùnrin ni kò rọrùn. kíni bẹ́ẹ̀ ọdún kẹta yẹn ni ọdún kẹta tó sì sì bá ẹ nígbà tó o ṣe rí ìyẹn ò ní wàhálà nù. bẹ́ẹ̀ ni ó ti dán wò à ọ̀rọ̀rùn o ẹlòmíì fẹ́ lè yọ ọkùnmọ̀ sómi rẹ̀ tí ọba dá ló oró ti mọ ohun tó wà mẹ́. láti bí oṣù bíi kẹ oṣù kẹwàá òun òun retí kò ìbákan mọ́bí ó sùn kì í wọn ní o ti dàárọ̀ òun náà lọ yọjú ọ̀dọ̀ mi lọ wà ọlọ́run ní wa obìnrin mi bá wà lẹ́nu ṣe ni ẹ ní pé òye òun ò ṣeré òun fẹ́ fẹ́ mi ṣùgbọ́n ìnira yìí pọ̀ mo fi ah, ọ̀ rìn dáadáa ọ̀ dáadáa rárá títí eléyìí ẹ ni o tí ọba yẹn kọ́ àìníye tó bí mí náà tí ó náà wọ́n ti ṣe gbogbo ẹ̀rọ abírábí ìgbà ọba tí ń gbà tí òògùn ní kámítà akọjá kínní àwọn nẹ́pà tí wọ́n sọ pé àwọn òwò ẹ orí ìlú wọn lọ wo bíìlì pé àbí wọn lọ wo bí táwọn àníyé kan ní báyìí ní bẹ́ẹ̀ wọn á fọ wọn máa mú kó so ìlú eléyìí ò rí bẹ́ẹ̀ ìyẹn fi gbọ́dọ̀ ṣọ́ra gan anábì èso oníwà búburú èsì sí ọlọ́kàn dìde ẹni tàdámọ́ rẹ̀ máa lé kankan àmọ́ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ibi tó bá yẹ kó rọ̀ yọ rọ̀ ibi tó bá yẹ kó le nípa tiwọ ọlọ́run yóò le sí òjíṣẹ́ ọlọ́run ni àwa náà gbọ́dọ̀ sí ń jẹ. wọ́lá sọ kọ́ọ́bí ń fil àsùwà òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́lọ́ àṣàlá ìròyìn ẹ̀tọ́ wà nínú àtàwọ́rá yéé gbóhùn sókè àwọn ìsọ̀sálà ìgbóhùn sókè lórí àwọn èèyàn nítorí ìwà búburú tó pariwo báyìí máa ní ọwọ́ máa ń hmm, sùn ó sì sọ ọlọ́run ọbẹ̀ yìí ń gbóhùn sókè ìsẹ̀ǹtì máa ń gbóhùn sókè lórí àwọn ẹ̀ lè sọ ìyọ̀kọ́ nítorí ìwà búburú ẹ̀ ẹ̀ ọ̀pá alábòsí mi mẹ́ òun ní òkè táà kìíní báyìí bá dé o àbòsí dẹ̀ ní kò sínú òṣìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú ìṣesí òjíṣẹ́ ọlọ́run ọba tí tó máa kóró lára wa tí wọ́n níròyìn rẹ̀ wà nínú àtàwọ́rá òun la tún kàn yìí o wọ́n bisayi'ati sayi'ata anabi sallallahu الله عليه yìí fi oró yoró àwọn míì tí wọn ní alùsùn mẹla wọn máa ń fi oró wọn fi ń yoró ń sì ọba ṣe fún mi ní ṣe fún ọ wọn ò ní ṣe fún mi ní ṣe fún ọ ní kíní sí orin táwọn afáwa ń káwọn ọmọ wa níjọ kan onísùgbélé yìí orin níwá ìmọ̀mù ṣáfì wọn lọkọ ọmọ àwọn ọmọ bó ti lálàáfíà fóun lọkọ mọ kìí ṣe ohun téèyàn lè gbà ẹ wọn sọ pé wọn mọ ọ̀rọ̀ á ní bí àìní nẹfúsí rọ àìsòrò bílẹ̀ bí ọ̀rọ̀ á ní. ومن رآني بعين تمي رأيته كامل المعاني ومن رآني بعين نفس رأيته بالذي رآني ومن رآني بعين تمي رأيته كامل المعاني tọmọ bẹ̀rẹ̀ rẹ̀ ni ọ̀ní tóbi ó ti mi zàmánì ọyọ máa wí lọ ọmọ ni ẹ ọlọ́dọ̀ àfààní ń sọ wípé ẹni ọba fojú àbùkù rí mi èmi náà ó fi wò tó fi wò mí wò tọ́ba wá rí mi pẹ̀lú ojú tó pé pérépéré èmi ní o sì rí káàmì làlùmáàánì. ìrìnlẹ̀ ah, kọ̀ yẹ kọ́ lálàáfíà àfi mọ́mú ṣáfihàn lómi ọ̀rọ̀ àfàlà ni wọ́n eléyàn pé fifty fifty ààyò ah, obìnrin tó bá ti bẹ́ẹ̀ yọ wọ̀ náà ẹ lọ́pọ̀ ẹ ẹ ọ̀pẹ́ ńgbà tí arákùnrin kan abẹ́ obìnrin kan lọ́lọ́ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́lọ́ àlọ́ jíjẹ́ ọlọ́run dẹ̀ béèrè lọ́wọ́ pé àdáta sáwùjìn àm tí wọ́n dẹ̀ ti lọ́kọ báyìí à onímọ̀nà ọkọ ti wà tọ́ bóun lọ sí àárí lọ́dọ̀ ọkọ rẹ onílà àlù ní ọwọ́ rí fifty fifty ni tó bá ṣe fún mi máa ṣe bí ò bá ṣe máa ṣe wọ́ jíjẹ́ ọlọ́run kẹ́hìn wa sọ̀rọ̀ díẹ̀ bọ́lọ̀ tiẹ̀ ti rí nìyẹn òkè o. Okay, oh tọ́wọ́ arọ́kọ rẹ̀ yẹn tọ́wọ́ àìpé fífi fífi yẹn ló ń ṣe fa innahu jannatuki wa naruki. àlùjẹ́nà rẹ̀ nìyẹn tọ́wọ́ àìpé ń ṣe bó ti tọ́ iná rẹ̀ nìyẹn tọ́wọ́ bá ń ṣe bó ti kù díẹ̀ káàtó. lérò fáńlá ni ìmáàmù Ṣàfi'í rahimahullah mo dáa náà sì kánú díwá nìyẹn ni wípé a gbọ́dọ̀ sọ pé gbogbo ẹ̀ pátá lọ́lá láti àti ìmáàmù Ṣàfi'í ọba àrìn adìyẹ rẹ ó sàwọn ọ̀rọ̀ tó pọ̀ gan ìní bọ́sẹ̀ náà rẹ kíní kan mi ní ìwádìí ó sàkà gbogbo ẹ̀rọ rẹ pẹ̀lú ọjà ẹni bá fojú lókè tí ojú àbùkùn rí mi ojú àbùkùn lèmi náà fi bá dẹ̀ fojú tó pé rí mi ojú tó pé máa fi wò ìyẹn burú. Ànábì sallallahu alaihi wasallam ìròyìn ẹ̀dọ́ wà nù àtàwọ́ra láàyè fàrùn bí sẹ́yìí àti sẹ́yìí àtà. kèé fi oró yọ oró. adé dàmí lóògùn náà fi kí n fọ́ lẹ́yìn. èmi náà lọ́lẹ̀ tí mo lè fi bá tiẹ̀ jẹ́ hàn hàn ànábì èsì bẹ́ẹ̀ ń tiẹ̀. wọ́n ní wàyí dàn lẹ́rìí bẹ́yìn náà kà ó bẹ́yìn náà kò àdá wa tún kà á nà kó wàlẹ́ yòó ní àná lilẹ́dí ìyá ahsan ohun tí ẹnìkan ṣe fún tí ọ̀dà ni ni wọ́n fi dáadáa ṣe rọ́pò sí kó ṣe fún kódà tó ta bá ń bẹ láàrin wa àtẹnìkan ká annahu waliyyun hamim mo bí ọ̀rẹ́ ọ̀rẹ́ mi nú ọ̀rẹ́ tó dán bẹ́ẹ̀ ni kò ṣe mi anẹ́lẹ̀ ìfọ̀rọ̀ kìí fi oró kìí fi yọ oró. èyí ti láboró dànù pẹ̀lú láboró àwọn yóò ṣe dáadáa kódà níyẹn bá lò lọ́dẹ rẹ̀ gan pẹ̀lú ìyàwó rẹ̀ gan èyí tó súnmọ́ tọ́lọ́mù bá fẹ́ ni kóbìnrin yẹn yí padà dáadáa obìnrin tó ti pé ń tọ́jà rẹ̀ báyìí ń sì ń di ẹ̀tọ́ rẹ̀ kù kí wọ́n sì máa ti nǹkan tí ó dùn rẹ̀ ní ọ̀sẹ̀ pé rẹ̀ bọ̀ pé ẹ̀wà o irú àfárá wọlé ṣé si ṣe péjẹkújẹ lọ́fẹ́ máa fún mi jẹ. ẹ̀fẹ́ ńdọ́lọ́fẹ́ jọ́sà nẹ́bí sọ́lọ́ àṣẹláńjọ́ kìíní àná wípé aráalé òun yẹ ọ̀dà ọ̀ òun ti ń ṣe dáadáa sí láburú ní ń ṣe tóun ìdíṣẹ́ ọlọ́run lọ́wọ́ yìí pé bó ṣe wí yẹn lórí ajá pé tó ṣe fòfòlì mọ́lá eérú gbóná lòun fún jẹ̀yẹ̀ tọ́wọ́ bá parọ́ òun fún lérú gbóná jẹ̀yẹ̀. bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni tí ń ṣe bí sí yẹn tí yẹn ń ṣe dáadáa sí òun gan ni ọ̀pàlà fúra pé ṣékèjẹ pé jẹkújẹ lòun jẹ ṣùgbọ́n mi tún ní etí máa mú ṣáfihàn wí ilé yìí sì súnmọ́ kó rí bẹ́ẹ̀ ń tó tọ́ ọ̀nà ìdáṣe tá à ń tà ẹ̀yà tẹ̀lé mọ́mí náà ń rọ̀ dáa wọ́n dín inú kà mọ́ wáyé rèé dókà sọ iye nù. ìdáṣe tá à ń المحيا فليم من الردى ودينك موفور وعيدك أحسن ó ní ìdásítà ń tàyà tó bá fẹ́ gbáyé lẹ́ni tí ó ń là kúrò nínú parun wọ̀dínú kàmọ̀ òfòrò ọ̀dẹ̀ fẹ́ kẹ́sìn rẹ pé wàhálà dùkà sọ yìí nù ó tún wá fẹ́ kọ́ ọmọlúwàbí rẹ di tá a máa sọ ó ní wọ́n láyé ń ti kọ́ ọ́n minka lè sá núbi sá o àti fọkúlù ká àwòrán tún wọlé nẹ́ẹ̀sì àlìsùnù. aláyọ̀ ń tẹ̀kọ́ minka lè sá núbi sá o àti fọkúlù ká àwòrán tún wọlé nẹ́ẹ̀sì àlìsùnù. wọ́n ní kọ́ ń tìkọ́n ọ sọ jáde bí sáwọ́ àti kọ́rọ̀ padà ṣẹlẹ̀ kí wọ́n ní ẹsẹ̀ wá gbà fún alágbájá ló sì wá sọ ṣé ìrọ̀ ọkọ̀ jẹ́jẹ́ àwọn àwọn ń sọ má jẹ́ kí àyè dà gbogbo àwa tá a láhùn ẹja sọ́ra pé tá a bá ti sọ báyìí àwọn yẹn lágbára gbòǹkì ó yí pọ̀ lẹ́ẹ̀kan náà má jẹ́ kí àwọn sọ àyè látọwọ́ rẹ̀ ọ̀kúlùkà àwòrán ọ̀tún torí gbogbo ara rẹ gẹ́gẹ́ ìwọ tó fẹ́ sọ tẹni ẹlẹ́ni gbogbo ara rẹ ìhòòhò ni wọ́n lè nà ẹ́ sí àdìsúnà tó o bá ń lérò pọ̀ láhùn àwọn yẹn náà ní o tí wọ́n bá sì bẹ̀rẹ̀ sí tí wọ́n bá fẹ́ lo ahùn fún ọ náà láàrin ọ̀sẹ̀ kan wọn ò ní gbúrò ẹ̀ mọ́ ẹ wo orú sẹ́yìn wa bá mú ahùn yìí wọ́n bá fẹ́ fi sáátá yẹn kò sí ipò tó ń dọ̀rùn lé wa. bọ́ wà lókè ọjà wálẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ lókè. àwọn bẹ aláàtẹ̀yìn àfihàn wọn ó tójúlé wọn ò máa rọ́sọ̀ ọ̀ sọ̀rọ̀ jù wọn lọ àti lọ́rin. àtùmọ̀ tí wọ́n bá gbé àwọn yìí sí pé afẹ́kọ́ bàjẹ́ ni àfikọ́ bàjẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ ní ká ẹ̀ ń lè ọmọ ìfọkọl ya àyínú lè nẹ́ẹ̀sì àyínú. wà á yín ká yín àdèdà sí láyé kámú sáwé yá lè ọmọ ìfọkọl ya àyínú lè wà lè nẹ́ẹ̀sì àyínú. wọ́n ní wà á yín ká ojú ẹ̀ ojú rẹ̀ gángan ìnà àbùdá sí ilé ìkàmọ̀ sáwé yá tọ́ba fẹ́ máa fi àìdá ẹnìkan hàn ọ́ lẹ́kọ́ọ̀mì àyèdá tó wà fún jọ̀kẹ́ lọ fẹ́ máa rí ọkọ́ọ̀lì kí sojú ẹ̀ pé yọ gbọ́rọ̀ ọ̀rọ̀ pé yá àìnù ojú mi tó ń wá ìdá aláìdá lè nẹ́ẹ̀sì ààyòn àwọn yẹn náà ní ojú wọn fi rí tèmi náà àfa sọ́njẹ̀jọ́ ìfakóńpà kan ni wọ́n máa ń rí ẹlẹ́dẹ̀ nígbà yẹn wo náà ẹgbẹ́ mùmí ní àwọn alájẹ́ kí fúnra wa àwọn arílẹ̀ ìfi wa alẹ́ túnra wa ṣe bí wọ́n ti rí yẹn òun náà ti gẹ̀ẹ́sì kankan ó lè pè ọ́ sí àkíyèsí mẹ́fì wọ́n ní wàá ṣẹ́nu bíi márùn òfin wọ́n sáà mẹ́hìmá ní àìsàdá wọ́n dáfin wàlákin bìlẹ́tì híyà àṣànù. وعشر بمعروف وصام من اعتدى ودف ولكن wọ́n ní wọ́n á ṣe bí márùn-ún wọ́n bá bá yẹn gbé kó tura mo lọ sọ́nà ẹ̀bì kan ní báràsì lẹ́nu mo wá kan kọ́sọ́mà wa kan nítorí pọ́fọ́ mọ́ kí ó sọ́dọ̀ wa kọ́sọ́mà wa náà ni mo wá kan bí ìlọ́lọ́run ṣe fún yín ẹ̀yin ní láńlọ́ọ̀dù bíbá yìí á ọ́ làwọn ọkọ mo ní táwọn wá ní ọ́ làwọn àfáà ti ń wò yẹn ní láńlọ́ọ̀dù pété náà lò òun ló sì kọ́lé kí ló jẹ́ oníbẹ̀ ni ó ní kódà òun tún ṣàdúrà pé ọlọ́run má jà fà yìí ó kó lọ bò mí yàtọ̀ sílé òun tí ọba tiẹ̀ kó lọ bò mí kọjá lé tọ́ba kan ọ̀dà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó ní wáá ah wàláyé ìbájú àfa ti sú wa láàrin ọ̀sẹ̀ kan kí wọ́n lọ ah àwọn èèyàn máa ń bẹ̀ ọ́ ní ìbá sì ń wo wọn lókèrè kò sí ohun téèyàn ò ní wí àṣírọ́ ni ẹlòmíì ọ̀dà àbí ẹlòmíì da àtọ́jọ́ ọkùnrin súnmọ́ ìyàwó rẹ̀ ọ̀dá ọlọ́lọ́mọ ilé tí wọ́n ti chéǹjì ní ọba ti gba ilé kan bí kan báyìí gbogbo àwọn ará àdúgbò ni wọ́n máa bájà kí ẹlẹ́yà wọ́n máa mú kiri wọ́n máa mú yẹn bí ẹlẹ́yà ẹ̀sìn wá ní sùúrù ọ̀rọ̀ yóò sì tó bínú kò tó bínú kí ni gbogbo ó pọ̀ lónìí ẹlẹ́yà sùúrù. ti pa àwọn ènìyàn padà wá wọ́n padà wá sọ pé tó wọn lẹ́yìn anífẹ̀ẹ́ yín ṣùgbọ́n okùn tọ̀rọ̀ ẹlẹ́yà yìí afẹ́kẹ́ ṣe gàyà fún wa bóyá nǹkan tára tí wò lè gbà tẹ bá débò mi ara wọn gbà mbẹ ilé kẹni ilé kejì ilé kẹta ọwọ́ àti di fáwọn yẹn tó ti fẹ́ máa sọ fúnra wọn tá a fáwọn àǹsọ̀ fẹ́ ra ibi tó bà mí dé ọlọ́run lọ́mọ ẹlẹ́yà ìwọ yìí náà wọ́n ti ń sọ. báyẹn ló ní balùwẹ̀ dáa èmi fi máa ń sọ ètò ìpá nǹkan yẹn ń kọ púpọ̀ tó bá ti wọnú sísẹ́ẹ̀mù bóyá ọjẹ́ ìyàwó fọkùnrin àbí wọn náà jọ kọ fúyàwó ìbágbépọ̀ yẹn gbọ́dọ̀ dáa tí ó bá ti ní dáa mọ́ kí yẹn pín gàrí péyàn ẹ wò ìyàwó sábìtù ọlọ́ọ̀bá nàbí àbí ànúsọ̀sọ́lá ń pè é pé ọ̀rọ̀ ọkọ rẹ̀ yìí ó ní sọ̀nba ti bẹ̀ ni a ó ní kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni sórí ń pa tọ́lọ́fọ̀ òun dé yẹn òun ọ̀fẹ́ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti yé òun kóun tún máa wà ìmọ̀kẹ́mọ̀kẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ ọkọ ó yẹ kí n pè fún kí n máa pè ìfẹ́ bẹ́ẹ̀. òjíṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ fáàpin gàrí lọ́nà ó ní bẹ́ẹ̀ ni ó. òjíṣẹ́ ọlọ́run bá ń tọrọ bá ti wá rí bẹ́ẹ̀ ṣé o sì lè dá dàda kí tó fún ọ tó lè dá padà ọlọ́dún yá o sì dá padà nìyẹn wọ́n dẹ̀ tún ká téèyàn bá ti jọ wà àtẹnìkan kẹ́nà àwọn afáwa ń sọ ìgbà ibi iṣẹ́ tí mo wà yìí fún ọ̀sẹ̀ oṣù fún mi pé ẹ pín gàárì onídìgí yẹn ṣe jàǹbá náà ọkọ̀ yìí kò tẹ́ lọ́rùn wọ́n bá sọ bá sọ ìyàwó yìí ọ̀hún ẹ̀wà máa fi ẹ̀tọ́ tó yẹ kọ́kùnrin ṣe kò ní ṣe mọ́ ẹ̀tọ́ yẹ kọ́bìnrin ṣe kò ní tó sì máa pa kódà ò lè padà gbé ìyẹ̀wọ́ náà ìyẹn bẹ́ẹ̀ torí yẹn ti fẹ́ padà fi làádà bá làádà jẹ́ nìyẹn àwọn eléyìí nǹkan àbí téèyàn bá níyàwó láyé ó ń tàn wọn níwà lójọ́ náà àbí kò níwà lójọ́ náà àbí kò lọ́kọ láyé èyí nítorí pa afẹ́rìn obìnrin afẹ́rìn ọkùnrin la fi mú un bẹ́yẹn la fi mú un ni wọ́n yẹ pé òun ta nífẹ̀ẹ́ jù nìyí tẹ́lẹ̀ mi bá ń sọ báyọ̀ kọ́ gbá ẹ̀ǹdẹ́ ọ̀bá níyàwó ń tọ̀hún ti aṣọ orí ibú báyọ̀ yọ̀ ọ́ ṣé pé gbogbo ohun tí wọ́n máa ṣe láàrin ara wọn kan kò síbi tí ọ̀la lè sí ju ní ọlọ́run ọba lọ ọba túká kásá máa túká yìí náà là ń sọ ah, ah. wàá ṣe ìlú màrúfin ó gbé pẹ̀lú yẹn dáadáa o tó ayé pé wò ń bí ẹyọ sí dáadáa ìwọ ọkọ ẹyọ sí dáadáa ìwọ ìyàwó ẹjọ ìwọ ọ̀gá ìwọ ọmọ kéwù nígbà tẹ ẹjọ wà yẹn pé lópin ìgbà tí mo ti wà lọ́fíìsì yìí o gbogbo ẹ̀kọ́ tó kí ni tí ó fi di pé nǹkan yóò dínkù ẹ wo ọ̀gá mi nílé máa ṣiṣẹ́ ìrẹ̀ mọ́. ọlọ́wọ́ skul yìí wọ́n sọ pé time book ń bẹ̀ nínú nǹkan tó kọ́kọ́ sún mi nígbà mọ́ wọ́n sukul yìí oṣù gbọ́dọ̀ máa parọ́ ọ̀gá òtún wá pè yàn pé ọ̀gá ọ̀gá òní ọ̀ máa àfa ẹ̀ máa kú bá mi. tọ́lá wá ṣe pé òtútù yìí lẹ sọ pé ẹ máa sọ ti fẹ́ dé láago mẹ́jọ àbọ̀ mo ò ní pè yín èmi ni wọ́n pè so yóò dà kẹ́yìn náà máa kọ seven thirty seven fifteen síbẹ̀ kí ẹ máa wò yín pé àtọ́ iṣẹ́ yìí náà nìkan ni kí ẹ máa bá a lọ bẹ́ẹ̀ ìwọ fẹ́ pé mọ́nì yẹn. àbẹ̀rẹ̀ tẹ̀ pé ti sàlùkà lè pé gbà báyìí ni aago mọ́kànlá ni wọ́n ń ráyè ó sì tẹ́wọ́ gbowó oṣù èyí tó dáa jù kéèyàn páyọ Ọlọ́run torí nù nǹkan tí ọjẹ sí ọwọ́ àwọn yẹn lọ ọkàn náà nìyẹn ẹlòmíì gba àmọ náà nínú wa pọpẹ níyẹn ti rí pọfẹ láàyè yẹn tí ó dàbí pé ní sàdìkárò ní tètè láwa ní tètè gbogbo ẹ aago mẹ́jọ lẹsìn ní a máa dé ìlẹ́hùn ní dé ó dàbí pé nílé máa bá sẹ́yìn lọ́mọ ẹlòmíì ò ní ṣiṣẹ́ yẹn tó sì gbowó eléyìí ti mú aṣára bíi màrúfù káyẹ gbogbo ẹ o gbogbo nǹkan yẹn máa ń lápẹẹrẹ lórí pé tíyẹn bá ń bá yẹn sọ̀rọ̀ ìpínlẹ̀ sọ̀rọ̀ kan níbi ìjẹjọ náà ni kò ní ń rinlẹ̀ sáwọn yẹn lẹ́nu èèyàn kàn máa sọ náà ni kódà kò ní wúlò kan. anábì sallallahu alaihi wasallam láàyà dàfáàrùn bí sẹ́yìí àti sẹ́yìí àtà kìí fi láburú ti láburú dànù. wípé àṣẹ ah, ohun tó ṣe fún mi nìyẹn àwọn lọ́ọ́ fa àwọn olóde àwọn olóde tí wọ́n máa ń dáwó fúnra wọn owó de mi èmi náà nílò òde rẹ kọndíṣàn wo lọmọ tó wà tó òfin lè wóde rẹ alùpùpù náà mi náà ń ṣe bẹ́ẹ̀ o àjẹ́ akọ́kọ́ yanjú àwẹ̀ ọ̀dàpọ̀ kan fúnra mọ́ àjẹmọ́ agbọ̀n dín ní mẹ́rin bá ti mọ̀ pé kò tí ì dùn fún tẹ́lẹ̀ tí ọba ti pè é lóde ẹ má lọ ẹjọ́ ọba ti pè yẹn má lọ náà táwọn ọmọ bó ṣe ń gbé ni ìyẹn èyí ṣe bó ṣe dá ó ṣe dáadáa kẹ́kẹ́ fún bẹ́ẹ̀ láburú ló ṣe fún torójú ó tì tọ́ba ti rí ọ kò dẹ̀ fi ọ́ ó rántí kò gbàgbé kankan. èyí ṣe kó gbàgbé ẹja máa lo súnà yẹn tó bá dé gbàgbé òun gẹ́gẹ́ mọ̀ pé gbàgbé tó ń gbàgbé òun mu. tọ́wọ́ ẹgbẹ́ wọn nìkan lọ́dágbé ọ̀fẹ́ mú yẹn lẹ́yìn ìyẹn lè kọlù. kémi àti lágbájá ẹjẹ́ ààyè àwọn súnà yìí lájọ́ ń bọ̀ àkògbóró oúnjẹ tí ó tọ̀ yín wà lẹ̀. ẹ mọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni sí ń gbé alùsùn nẹ̀sì níyì wàá jẹun wàá gùn dì ní ọkọjá bọ́dàpọ̀ méjì àbọ̀ bọ́dàpọ̀ márùn wọn lọ fàlà máa ọmọ bó ti ń lò sẹ̀mí ayé ẹ̀ wọn lọ kó sí wàhálà wà ńlá láti káàkiri àwọn àwọn ẹran àwọn ọmọ ìyá tó ń sì ọmọ ìyá wo tá ń ọmọ ìyá lóde. táwọn sọ owó òde mímí nílò òde rẹ kọndíṣàn wo lọmọ tó wà kò kí mi ńgbà tí nǹkan báyìí wáyé mi ò ní kí ńgbà tèmi náà kí ló mọ̀ tó ṣẹlẹ̀ èèyàn lè wádìí báyìí tó bá lanu bọ̀ ọ́n ẹ́ ọlọ́run forí jì mí ọ́n nígbà mo ti dábàá fún sí ọ yàrá fún tí n bá ilé ẹjọ́ yìí àwọn ọmọ mi mẹ́ta gbogbo wọn sùn kalẹ̀ ni wọn gbádùn ẹ tí ni mo bọ ẹ̀kọ́ wá kí n gbé mọ fẹsẹ̀ pa nínú ẹsẹ̀ pípa àti èyí tó lóun tọ ọmọ mẹ́ta lẹ̀ wọ́n ló ń ọmọ àti wàá lọ́sẹ̀ rẹ̀ sáwọn àlejò ló ń sọ̀rọ̀ rẹ̀ ara mi a sì máa jọ fẹ́ alálùsùn náà wọ́n fẹsẹ̀ pa gbogbo yẹn níwà ń kíbi fún wọn fẹsẹ̀ pa mí rí o lè jẹ́ ní sẹ́yìn ọ̀sán fún yẹn ní ọ̀pára àṣàlàyé fún yẹn bí èyí ah, ah, ah, ọmọ ọ̀dà àfàǹbá yìí ọ̀sẹ̀ kẹta ìyàwó rẹ̀ ní lọ́sídùú omi iye báyìí lódì tọ́gbà ìmọ̀ àtúnwò gan lọ́lẹ́kọ̀ọ́ ìdíwọ̀n gbẹ́sẹ̀ jẹ̀ ẹsẹ̀ tó fi pa. torí bẹ́ẹ̀ hmm, pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o bàbá fẹ́ káàrin wa yọ ọdún <laughs> sẹ́mi bíọ́ yẹn ó bàbá ṣẹlẹ̀ gẹ̀ ẹ̀yìn ó lè béèrè lọ́wọ́ yẹn pé ẹ dákun kíní báyìí ó yẹ kí n rí rí bó ní kaba ẹ̀sìn yóò ní àṣẹ fi sùn dáadáa ó dà tí mo ti ṣe ẹrù ẹrù ẹrù ẹrù ẹ̀nà ẹlẹ́ni àní lọ dìrú yẹn. wọ́n láti yá ṣùgbọ́n àti sọ̀tàlá máa mójú kó wọ́n yẹ kìfìrù aláforíjì tẹ̀rí tẹ̀yìn ọba ti lo ìgbésí ayé yẹn hmm, ìyẹn ti àgbákan o tí o ti lo ìgbésí ayé pé ẹ ṣé wọn tó ṣe nìyẹn mo ti yáfi rẹ̀ ẹwà arákùnrin tánù sọsálà ń sọ pé ọkùnrin kan wọnú lẹ́yìn ní ìsìn àlùjánnà ní lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọn là fáwọn Abdullahi ibn Amr wọn wá sùn wípé òun fẹ́ mọta kí ni ẹnìyẹn ń sè ọba lọlé rẹ̀ ọlá àwọn láwọ̀ lé fóun lásìkò díẹ̀ ń bí abẹ́ẹ̀dẹ́ ẹ̀kọ́ ọmọ fẹ́ lásìkò díẹ̀ pẹ̀lú ẹ̀ oríṣi ọ̀rọ̀ wọn sọ òun fẹ́ lásìkò díẹ̀ lọ́dọ̀ rẹ̀ olùjọ́ kìíní jọ́ kejì kò sì jẹ́ nìyẹn ọmọ ohun tó bá wà dáadáa bá wà di bí ijọ́ kẹta ó lóun ti lọ ṣùgbọ́n kóun tó máa lọ jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta àní sọ̀sọ́ lálẹ́ nìkan ó ìwọ lọ ń wọlé ẹnìkan ó jáde ìwọ lọ ń jáde kí ló ń ṣe ìyẹn ni pé ẹbí náà lájọ gbé fúnjọ́ mẹ́ta yìí bí kinní kan bá jẹ pamọ́pamọ́ bìkan náà lájọ ń sùn àjọ ń jẹ àjọ ń mu ni ó yẹ kó ti hàn sí ọ. náà wọn ò ṣe ju ohun tó ń rí lọ ìyẹn bá wò pé ah, ọba ìpọ́rọ̀ ọjọ́ sí ah, ah, òun kárẹ̀ òun ṣe jẹ yìí tẹ́lẹ̀ yìí ń ṣe lọ ọba yìí kò pé ọ̀dọ̀ òun ti lọ ọba pè padà mi wá wọn ní ṣùgbọ́n òun ẹsìn kìíní kan wọn á mọ̀ bọ́yá náà lọ́lọ́run kà sí o ló fi lọ̀rọ̀ yẹn fi tẹnu ànẹ́bì jáde o wọn ní bí òun ò sùn níjọ́ kan rí òun ò sùn níjọ́ kan rí kóun ní àdìẹ ọkàn ẹnìkan sẹ́yìn tí wọ́n bá ń pè wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan èèyàn mélòó ni ó ti náà mọ̀ mọ́ wa. aláhi bí yẹn sọ pé ó dájú pé kò ju bẹ́ẹ̀ náà lọ nítorí dọ́mọ àlùjànnà náà nìyẹn. èèyàn mélòó lè ṣe náà mú nu wa bí tẹ́lómi kò lé àyàdé tàbá àrọ̀ náà tó máa sọ sì ka bí èèyàn mẹ́wàá báyìí gbogbo pátá ní wọn yóò ní wọn bá nílò títa fún kì í ni ó gíláàsì pa tí afa sọ ní nǹkan ó débi mọ bàbá yìí bó ṣe fi mọ́tò sáré ni tí lágbájá ńkọ́ kíni yóò wá ka gbogbo ẹ lọ bí mẹ́wàá ẹni wo náà ni wọn náà wá fi wá hákéwù ló fi há dìrì ló fi há yá wàhásùbùrù kí ẹnìyàn ò tún ní ráforíjì ọlọ ní gbogbo ọjọ́ àlàyé torí gbogbo onígbàgbọ́ ìrọlọ́run máa foríjì àfẹnití àwọn méjì tí wọn bá ní kínníkínní ara wọn lẹ́nu ọlọ́run àlùbáyà ẹ sáfì tàwọn eléyìí lẹ̀nà tí wọ́n fi yanjú ohun tí ń bẹ láàrin wọn yé káàrin wa dán ẹjẹ́ máa pera wa ajá àtàkùn kódà bóyá bá jinlẹ̀ yẹn kú kùtùkùgbẹ sáré tán torí èèyàn ni wá níyẹn búrò èèyàn gan kí gbogbo ẹ sáré tán kó lè pé bá a ti ṣe wùrùwùrù yẹn náà kọ́ tán kó lè kó tó dàrẹ́ à ẹ dé o ẹ̀yin bọ́dà ẹ gbára dé o èmi náà mò ń kí yẹn dáhùn sínú àbí sọ̀rọ̀ tàná ò bí màá ti gbàgbé ilé yẹn mo ti ẹ̀fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ inú ìgbà òyìn òdùn àbá mi lọ ẹnìkan sọ fún mi ní ọ̀sán yẹn ah sáàsì bínú wo náà ni bínú ọ̀hún náà tẹ́ di lẹ́nu ijọ́ mẹ́ta yìí tọ́sí yàtọ̀ tún máa ń wọ̀ lẹ́ẹ̀kì yín lẹ́yìn tí máa ń bínú sí mi ah ìnírí kéwù ah èmi ti ń fi akéwù bóbi ìbáṣẹ̀ mi ń pè ní síbẹ̀ àbọ̀ òtún rí nǹkan ìwọ ò lè ṣe é ní àbí yìí tún wá pé nzù bẹ́ẹ̀ àwọn àti rí nìkan èmi ọlọ́run má jẹ́ ra ìdá ọwọ́ àpè ọwọ́ àṣẹ ṣàlàyé fún pé mo tó ṣe yẹ ẹsẹ̀ ní ṣùgbọ́n mò ń wò bọ́ ẹ̀kọ́ ronúpìwàdà kọ́ bẹ̀ ni ọba tó wá fẹ́ gbé sí ìbínú tó lágbára ọwọ́ àtọ̀padà yóò tó sáwọn rà ìgbà míì tí ọba ti bínú wọn ẹsẹ̀ ẹjẹ ló ó yẹ ẹ̀kọ́ tẹ̀mí ni ẹ̀sùnkọ́ <laughs> tẹ̀mí ọ̀ pé dípò bẹ́ẹ̀ èmi lè tún bẹ̀ ọ́ òun ni lè gbádùn ọ̀dẹ̀ ni. wọ́n fi àfikọ́ ọbẹ̀ mi obìnrin mi ò sì mọ sọ́rí ìwé wọ́n bá ju ojú sí ọkọ̀ ní oṣù kẹta ni wọ́n kàn fowó sórí àga ni aláàtú wọ́n lọ sí ṣọ́ra wọ́n náà sọ sẹ́lẹ̀ ma fún wọ́yọ̀ kírù ìmọ̀ mójú kú dẹ̀ máa ń forí jiyàn wọ́n là ń yẹ kíbídọ̀hù tẹ́sìn tọ́lọ́run fi rí ó fi dúró déédéé alihamudulila ẹ̀sìn pé ká nẹ́bí tó lọ. ìròyìn anẹ́bí nínú àtàwọn inú tíra wọn. ẹ̀sìn yẹn máa máa dúró déédéé di àyà kóòlù débi kí gbogbo àwọn èèyàn wọn ò wí gbólóhùn la ilaha illa. wọ́yẹ́pùtàhù biha àyùnà àmìyà gbogbo àwọn ojú tó ti fọ́ tàwọn èdè yóò sì jú nílẹ̀ ibi tó àfẹ́bọ ni kéèyàn máa ṣe. Muhammad ya Rasulullah anabi ya àtẹ̀bọ́ni ojú ọ̀la ni wà. bákan náà wà àdáàna súnmọ́ àwọn etí tó ti di àwọn èèyàn gbọ́ tá òyìn ìdìyẹn yé etí ni ó sì sìn wọ́n kò lówó bangol àti àwọn ọkàn tó ti kó ti lẹ̀ pa. ẹ̀rí hadith yìí. àlàyé àwọn ẹ̀sà nẹ́bí bẹ́ńbẹ́ tó yẹ fún ànẹ́bí nìkan lọ́dà ni àti ròyìn yìí ti ń bẹ́ fún. bákan náà hadith yóò jó yé wa ẹ̀rí wà ń bẹ wípé wà nẹ́bí sallallahu alaihi wasallam tó jẹ́ wàhálà kànlé mazkuratun fil kutubi samawiyya kìí ṣe inú alukurani nìkan láti rí àṣẹ àárín inú alukurani ó tún wà nú àwọn sẹ́ra láéláé tó ti ṣáájú alukurani. lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé wa tá a wà yìí ni pé ká dárayá sí yàn kí yẹn yọ̀ mọ́ yàn. hadith mi ta tún fẹ́ wí wọn ni hadith abdullahi bin salih. حدثنا عبد الله بن صالح قال حدثني عبد العزيز بن ابي سلمة عن هلال بن ابي هلال عن عطاء عن عطاء بن يسار عن عبد الله بن عمرو قال إن إن هذه الآية التي في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا في توراة النحو ẹ̀rí wípé <clears throat> eléyìí náà jọ ìta àwí lókè Abdullahi ibn Salih wọ́n sọ fún wa ó ní pé Abdullahi ibn Salih ó ní Abdulaziz ibn Abi Salamata. ìyẹn náà sọ fún mi pọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Hilal bùnà àbí Hilal látọ̀dọ̀ Ata bùnà Yasar Ata bùnà náà ló gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullahi wọn sọ yìí ayata aya yìí tọ́wọ́ anusọ́tìlẹ̀ àzábì tá a kà fún wa yẹn forty five anabi ọlọ́run ni mo anabi àwùsàn náà ká. dájú àwọ ọlọ́run láàrin ẹ ṣáàhìdàn kọ́ jẹ́ olùjẹ́rìí wọ́n mo bá ṣèràn kó tó jẹ́ olùtùnú pọ̀nẹ́fìrọ̀ àti olùkìlọ̀ ó ní sẹ́ irú ayé àyè ti tọ̀rọ̀ ọ wà nù àtàwọ̀rà ọ ajẹ̀mú láéláé. lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé yìí ishaq bùnú làálá حدثنا إسحاق بن علاء قال حدثني عمرو بن عبد بن عاري قال حدثني عبد الله بن سالم الأشعري عن محمد هو ابن وابن وليد الزبيدي عن ابن جابر وهو يحيى بن جابر عن عبد الرحمن بن جبير بن نفير حدثه أن أباه حدثه أنه سمع معاوية يقول سمعت من النبي صلى الله عليه وسلم كلاما نفعني الله نفعني الله به سمعته يقول أو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن إنك إذا اتبعت ريبة في الناس أغفلتهم فإني لا أتبع ريبة فيهم فأفسدهم.

yàhíà bùnú jábìrù náà tí wàá sọ pọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ abdulrahman bùnú jùbẹ́rù nínú dáadáa tó wà nínú ẹ̀sìn wa nìyẹn o ọwọ́ ọ̀rọ̀ kẹ́sì pọ́n ká wò kè láwù wọ́n sọ pé nǹkan báyìí ló dé ńtọ́ bẹ̀sìn àwọn jẹ́ nìyẹn. ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù wọn ò sàkọọ́lẹ̀ ohun tá nẹ́bí wí ọ̀rọ̀ Pọ́ọ̀lù lẹ́ẹ̀bà ń igi òdòdó náà kíní náà ó sì wá dó ń gba mú ìwọ tó ti kọ́kọ́ wò pé tí ọlọ́run náà ni wá di ẹni tí ń kéde sọ báyìí ìsọlọ́wọ̀n mọ̀rọ̀ sọ tá a bá ń gba igi òdòdó náà ọmọ náà ó sì ní a. ọ̀kẹ́ ń ka ìmọ̀bíta ní ọ̀dọ̀ àwọn mẹkáníìkì ní sọ́ọ̀bẹ̀lì wọ́n bá bẹ̀rẹ̀ sí bí ní eléyìí àgàkà onídìí kí wọ́n sẹ̀ máa sọ fún yẹn ọlọ́run tó ṣe pé òun gan lọ́dà wà tá à ń sọ̀rọ̀ ó sì mú un dúró ọmọ náà yẹn sì dúró ọwọ́ àjókòó ó ní ìwọ̀n tó jókòó yìí ọlọ́wọ́ Rahman ọlọ́sọ fún un pé bàbá òun náà sọ fún òun gbọ́ Muawiya radiyallahu ta'ala anhu afárá Muawiya ibn Abi Sufyan ó ní Muawiya ó ní mo gbọ́ lọ́dọ̀ ànẹ́bí ọ̀rọ̀ kan tó ṣe pé ọ̀rọ̀ náà nìyí o nẹ̀fà àníyàn ọlọ́ọ̀hún bẹ́ẹ̀ táwọn náà bá ti gbọ́rọ̀ yìí mú á rí i pé ọ̀sà wa náà ní nfààní ǹgbọ́ ti sẹ́ni àwọn ẹni tó lóore jù wá lọ ní nfààní ajá pé ọ̀sà wa náà ní nfààní náà bá ti mú mi bọ́ọ̀rù ń ó ní mo gbọ́ lọ́dọ̀ àníṣe sẹ́là ọ̀rọ̀ kan tó ṣe pé ọlọ́run sì ní kọ́rọ̀ náà ṣe mí ní nfààní pọ̀ ó ní mo gbọ́ ọ ti ń sọ àbí wọ́n ti ẹ̀ ní màáríà ní àní mo gbọ́ òjijì ọlọ́run ti ń sọ báyìí pé ìnẹ́kà dájú ìwọ o tó nígbàgbọ́ lódodo tó ń tẹ̀ lánàá bí n tó tọ́ ìdàtàbà àtàrí bàtà fìnnà sí tọ́bí lọ́ọ́ gbẹ́sẹ̀ lé kọ́ máa tọpinpin àwọn èèyàn kọ́ máa dábàá fún sáwọn ìgbà ẹ̀yin náà rí ni àwọn ọ̀tá wa ní bá sọ̀rọ̀ ẹ̀ ìkan fi sí o sì mọ ohun tó sun débẹ̀ bóyá bísínẹ́sì kan ni bóyá kinní kan ni kò síbòmí tó lè rí ọba ti gbé nǹkan gorí ẹ̀ náà nìyẹn ìnẹ́ka dájú ìwọ ìdá tàbá àtàrí bàtà fi tó bá já sí pé òun tẹ̀lé ìmọ̀ akẹ́fí sáwọn èèyàn tó ń dábàá bú sí wọn àfúsádì táwọn ọba táwọn èèyàn jẹ́ o mo táwọn èèyàn ò ṣe lọ́ọ́ máa tì mọ́ wọn lọ́rùn ló fi ṣe yí pé àwáwí tó yẹ kí èèyàn máa wáyé fún mùsùlùmí ọyọ kó pọ̀ níbi pé wọ́n fi hàn án mọ́ pàlàpàlà wọ́n á fẹjọ́ ọmọ ìyá rẹ̀ sùn ó sì wá lè já pé nǹkan báyìí lọ́rẹ́ mi ẹ̀yin dín ní ó ní ohun tí mo rí torí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sẹ́nìkan báyìí àpàdà rí pé nǹkan báyìí lọ fẹ́ sùn ọ̀rọ̀ yẹn ò tí ì yé rárá ẹ̀mẹ̀ hàn ṣe mọ̀ pé mo dáa máa ń sọ náà nìyẹn ẹ mọ̀ pé mi kẹ́ sí ròyìn ẹ̀ láì dáa fún yín ti pẹ́ lẹ́yìn náà mẹ́sùn rẹ̀ wá ìkọ̀yẹ́ kórìí bẹ́ẹ̀ tó bá sọ yìí kó máa lọ tọpinpin àwọn ènìyàn tó máa kàn fi sí wọn tó tẹ̀lé ìkàn fi sí wọn tọ́ máa dábàá bú sí wọn àfúsàdìjà wàhálẹ̀ bá ti wọn jẹ́ ọba àwọn èèyàn yẹn jẹ́ pátápátá. sàìnì ọ̀là nẹ́bí ń sọ fún un pé sórí mi ń fi ọlọ́run lá àtẹ̀lé ọ̀rọ̀ ìbàdà sí èmi. èmi ń tèmi tí mo jẹ́ ànẹ́bì fún yín èmi èé kán fi sáwọn èèyàn èé dábàá bú sáwọn èèyàn ń tèmi o. fa ọ̀f sídà débi pé wọ́n á bàtà àwọn èèyàn jẹ́ kíní yẹn dẹ̀ léwu ẹ rí i pé hadith kan wáyé pé nínú gíṣù lọ́wọ́ ọ̀nì mọ̀ ká bábá zawjata muri'in wa laysa minna ẹnì yóò ọba bàyàwó ẹni ẹlẹ́ni jẹ́ hmm, alágbèrè tí ń bèbí ìjà burọ́ ní kíní kan ní ẹlòmíì sì fẹ́ lọ́rọ̀ rẹ̀ a sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ báyìí ohun tí ó júlù lẹ́ẹ̀kan náà nìyẹn àti kẹ̀bí rọ́tún mi ń kàbá eré ìfọ̀nà ọ̀dọ̀lọ́jà nígbà tí ọ̀dà alọ́dọ̀ rẹ̀ bọ́ dá alọ́dọ̀ rẹ̀ kí ló ń bá yẹ sí àwọn sọ̀sálà kò sí ohun tí máa ń balẹ̀ àbá abo ni dáadáa ju ìwọ ọ̀tọ̀ ọba nìkan máa tẹ̀lé ìdábàá abú sáwọn èèyàn ọba àwọn jẹ àwọn sọ̀sálà ni èmi o mi dábàá abú sí yàn débi pé ń wàá bá àwọn èèyàn jẹ́ hadithi yìí nínú àgbọ́yé tá a bá ń bẹ̀ wọ́n ní pé ìsinlójú òkòrò ẹni tó bá jẹ́ aṣáájú wọ́n gbọ́dọ̀ máa ṣe bí ẹni tó gbàgbé kó sì má tọpinpin láì fi àwọn èèyàn kó máa mójúkò fún wọn inú rẹ̀ inú ìdábàábú àbí ìmọ̀ àdábàábú sára lé òun ni kí ìyẹn tráfù ọ̀dẹ̀ ti níyàwó kọ́ wa máa dé lóru kẹjọ àìsàn àmọ́ ọyẹ nìkan ọ̀hún wà pẹ̀lú rẹ̀ ní kàgbà wọn mú síkùn nìkan. ọ̀rọ̀ ò tí ì yé rárá abẹ́rẹ́ lọ́wọ́ ẹ bí alihamudulilayi ọlọ́run tó ti sàánú àwa ní ìsìn lè fi sàn ìbádà náà ni tábà ti lò síbi tó dà wọn ní kíní fóònù tá a ti ní yìí láti bí ìjẹta ajé àwọn ọ̀pọ̀ ti ni ní ká àti ń ni títí bọ́yá bá dàn ní ẹ mọ̀ pé wákàtí kan ní bí ọba sí fúlẹ́mù ọwọ́ á tètè gbéra mọ wá fẹ́ gbéra ń bàdàn ọwọ́ á ti jó tó bí aago bíi méje ọwọ́ á di bẹ́ẹ̀ níbi alẹ́ síbi àìbá ọmọ bọ́yá ọwọ́ rẹ nìkan ti fa ẹlẹ́ àlàsọ ìdábàá fún ara àlelèlè òjíṣẹ́ ọlọ́run ọba ti kọ̀ fún wa títí ẹnu tó bá ní ara alẹ́ ọmọdé lóru kó fi lè má lọ gẹ́ẹ̀tì láì fi lójijì ẹ̀tọ́ bá tètè dé obìnrin yẹn ti wo gbèdéke ìgbà yẹn kódà bí èsì gbé yẹn kẹ́ kẹ́bí sí sẹ́nìkan ń fàyàwó yẹn lásọ obìnrin yẹn lè má ti túnra sílẹ̀ dáadáa because wọn wọ̀nyí pé ẹ̀ẹ́dì wọ́n lè kó ti túnra sí bẹ̀sí nígbà tó ti pè é lẹ́yìn pẹ̀tọ̀ ọlọ́run sọ wa wọ́yá láti rí wọn náà wa ní súnmọ́lẹ̀ kò sí ní jòrò ọfẹ wẹ ni ọfẹ ṣe gbogbo ẹ tí ó ti múra lẹ pa fún yẹn oúnjẹ tó kò ní sí láì fi kàn ẹ mọ fún wọn máa ń sọ pé ẹnìkan tó fi òru wọlú igi dání ọjẹ láì fi ọwọ́ ṣẹlẹ̀ tó bá yẹ kó òru ló wọlú ìmọ̀ bóyá ọyẹ kó ṣètọ́jú rẹ̀ bá kan náà lọ́yẹ kó túnra sí àbótí ọ̀sàrí nǹkan tó fi wá sí lọ́rùn ara sábà máa ń kẹ́yìn ẹ̀dín ẹ̀bá tájò dé rẹ̀ ni wọ́n kúndún àmàlà tí ọ̀bá bá má là yọ̀kànlá ó kẹra àwọn iṣẹ́ abẹ́ mi kẹra o kò sí ohun tó bá òru tó dé ẹ wọ́n ajójúmọ́mọ́ ajá ó tètè sáré lọ pé tó ọ̀dà ṣé ẹ sì gbé mi ẹ jẹ́ kí n wá sáré tètè bá yín gẹ̀ẹ́sì ẹ̀fọ́ ká bá yín ṣe níbi bó sálá yóò sáré gẹ̀ẹ́sì ẹ̀bí ẹ̀yọ̀ kan pé tó sáré ìjápa láàrin wákàtí sára oúnjẹ ó délẹ̀ túmọ̀dé lóru kẹjọ láì fi ọ̀sẹ̀ yẹn tí ń sábà máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ̀ pé ń bọ̀ sọ ìdábàá bú sára lé mi lábẹ́ báàbù tí a ń kalọ̀ ẹnu ọ̀nà táwọn wọlé sí yẹn wọ́n ní muhammad bin ubaydillah náà. حدثنا محمد بن عبيد الله قال حدثنا حاتم عن معاوية بن أبي مزرد عن أبيه قال سمعت أبا هريرة يقول سمع أذناي عاتاني وبصر عيناي عاتاني رسول رسول الله صلى الله عليه وسلم أخذ بيديه جميعا بكفي الحسن أو الحسين صلوات الله عليهما وقدميه على قدم رسول الله صلى الله عليه وسلم يقول ارفع قال فرضي فرضي الغلام حتى وضع قدميه على صدر رسول الله صلى الله عليه وسلم ثم قال رسول الله صلى الله عليه وسلم افتح فاتح ثم قبله ثم قال ثم قال اللهم أحبه فإني أحبه محمد بن عبيد الله lábẹ́ pé ìyẹn máa ń kódà àwọn ọmọ kékeré mọ́ ti kéré yẹn wọ́n mẹ́ni tí ń yára sí wọn wọ́n ní agbọ́mọjú lọ́mọ ọmọjú. bàbá kìnìún bàbá kìnìún kìnìún àdínní tẹ ẹgbẹ́ tí bá ń bọ̀ báyìí yóò ti sóòpù ojú. ọmọ nkódà bọ́ ọmọ ń ṣeré pẹ̀lú àwọn yòókù ẹ̀ á sáré lọ ìyá ni pé ó ti dé kìnìún àdínní dárayá èèyàn yọ mọmọ débi kọ́ mọ́ ọmọ bàbá rẹ̀ ewu ni kọ́ mọ́ máa ké báyọ̀ kó ti kéré tó àwọn tẹ́mi máa ń bá àwọn obìnrin nìwí sí nìyẹn kọ́ mọ́ máa ké báyọ̀ kó ti kéré tó wọ́n wà ní bàbá rẹ̀ ní yọ̀dọ̀ wẹ̀kọ̀ ní mọ́ àwọn yẹ kó lè mọ̀ tí ọba ní bá mi nu nípa bí bàbá ní ìṣe ń ṣe lé kódà kọ́ wọ́n má ti mọ́jú bẹ́ẹ̀ lọ. wọ́n bá ní bàbá ẹ̀ nìyí kó dé báyìí tọ́bí gbé kódà ńbẹ̀ ni ó sùn gbàgbé lọ sí àwọn ké sọ pé ní sùúrù ìyá rẹ bẹ́ẹ̀ dé wọn tá fi mọ bàbá gidi ni ya Muhammadu bin Ubaydillah wọ́n sọ fún wa ìyẹn náà sọ pé ọlọ́rọ̀ yìí látọ̀dọ̀ Abi Abi yìí òun ló jẹ́ kí àdéhùn yìí torí wọn ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn ọmọ wọn lórúkọ rẹ̀ ní abdullahi abi abdulrahman bin yasa wọn ni wọn ọmọ ṣùgbọ́n àdúrà kan wà ń bẹ tí yẹn padà lálàáfíà fànẹ́bí wí ẹni gbogbo ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí ó ní ìdí àkíyèsí. Muawiya bin Abi Muzrad wọn lọ́wọ́ alátọ̀rọ̀ àbá rẹ̀ ó ní mo gbọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu yaqul. wọ́n ní Abu Hurairah sọ yìí pé etí mi méjèèjì yìí ọmọ ẹbí di ọ̀rọ̀ múlẹ̀ ni etí mi méjèèjì yìí gbọ́ ojú mi méjèèjì yìí sì gan ní òjíṣẹ́ Ọlọ́run báyìí sallallahu alayhi wa sallam wa akhadha bi yadayhi jami'an ó wá mú ọwọ́ rẹ̀ méjèèjì ó fi mú àtẹ́lẹwọ́ Hasan àbí Hussein wọn ọmọ yìí tó jẹ́ méjèèjì o ṣùgbọ́n kan náà àwọn méjèèjì náà ni ó wá mú lọ́wọ́ wa qadamayhi ala qadami rasulillahi sallallahu alayhi bẹ́ẹ̀ dẹ̀ ni kìkìrì ṣe hasan àbí yìí wà níbi òjíṣẹ́ ọlọ́run wa ń sọ báyìí pé irfan ọ̀yà máa gun orí mi peter ànẹ́bí tún rọ̀ fáwọn ọmọ déédéé nìyẹn ọ̀yà máa gùn mí ẹ̀rí ọ̀nì fọ̀rọ̀ pẹ̀lú gbọ́dá àtẹ̀pẹ́ rọ́ọ̀kì alọ́gbọ́dá bọ́mọ yẹn ti gùn nìyẹn lọ́sọ̀ abágbé rọ́ọ̀kọ́ asúmọ̀ rúkìá lọ́kẹ́wò orí pé wọ́n ti dé dá padà ọ̀rọ̀ yẹn ti clear. nígbà wọn tètè dá padà kíá bàbá ni rọ́kọ̀ àtọ́fẹ́ rókíá ni ṣùgbọ́n rókíá rókíá àtọ́ máa ń ṣe fẹ́ni tí àlìjọ́nú bá bọ́ bá àbí wọ́n sá lóògùn táwọn ọmọ máa ń sáyẹn lóògùn àbí àtùmọ̀ ẹ̀yìn ti ṣe pa àwọn òlè sẹ́yìn lóògùn ẹ̀yìn àlùsùn náà àwọn ọlọ́wọ́n máa ti sẹ́ẹ̀ sọ wa àwọn èèyàn máa ń sáyẹn lóògùn olóòótọ́ ọlọ́wọ́ tẹ̀sán pé ọmọ ọ̀hún bíi dọ́ọ̀rù ṣùgbọ́n oògùn wọn bí wọ́n bá tà ní kò lè bó sùn tábà yàtọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́ wọn lè da nǹkan sí sọ́ọ̀pù yẹn tó tọ́ gàṣíà ṣé nǹkan ó sì fẹ́ ṣe ríbiríbi ọlọ́run bá yọ̀ǹda bẹ́ẹ̀. <laughs> wọ́n lè léèdì ró ọkùnrin ju wọn ẹ̀. tó tó jíjẹ́ ọlọ́run ti pè é ní ṣíríkù tẹ́lẹ̀ bí àṣàṣì obìnrin tí ọ̀gbà tèèyàn báyìí tí wọ́n dẹ́ pé léyìí ò lè kó ra sájú fẹ̀ á ti lọ sálóhùn ọkùnrin kan wá dọ̀ mí jọ́kàn nínú àwọn àkọ́ ológun nìyí ọlọ́run wọn kẹ́ o àgbà ń sọ̀rọ̀ ń ta kọ́ọ̀lù kan bá wọlé. wọ́n wá ní bí wọ́n sọ fẹ́ nìkan pé ẹ ẹ kàn kínní ẹ wọ́n bí igi ìrókò níní ẹ ẹ kàn mọ́ mi à ẹ̀rọ ẹ̀rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàjì èmi àtẹ́sí jọ sáàjì ni à pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàjì ó ní à wọ́n sọ pé à aláàjì ẹ̀ máa wò pé wò lá ń sọ yìí mo ní àti mo pé wò lẹ́ ń sọ yìí o ó ní bẹ́ẹ̀ nìyẹn nìkan ni ìyàwó rẹ̀ ọ̀fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa àmọ́ ní kéde ìyàwó rẹ̀ àwọn abẹ́kẹ́ ẹ̀ mọ́gi tí ó mi nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa ní hùn èyí èyí ṣe ìyàwó ẹ̀ wọ́n bá jẹ́ ìyàwó ẹ̀ kò nídìí kọ́kẹ́ mọ́gi kò nídìí kíkẹ́ mọ́gi ẹgbẹ́ tó bá lọ bẹ̀ báyìí fẹ́ lómi bá lóun fẹ́ pàgbo àwọn àbúrò bí àwọn máa rí rẹ̀ o wọ́n bá fẹ́ pàgbo bàbá gbo <laughs> bàbá gbo kìnnìkan wá ní wọ́n ní kí igi ìrókò kan wọ́n mú bẹ́ẹ̀ àbí igi kìnní kan ní egbò rẹ̀ wọ́n lò àbá àtàn fi débẹ̀ wọ́n bá ń sọ àdá sí igi báyìí ní ọmọ àṣàlì gbogbo oríṣiríṣi àtàfẹ́ gbogbo ìtàn mú kó lọ́dọ̀ àwọn ọmọ àwùjọ ìrù lọ gbà mọ́ bẹ́ẹ̀ lórí. bàlá ẹ̀rí so nítorí bẹ́ẹ̀ ẹni tó ń bá sàlóògùn wọn lè ṣerú kíyà fún yẹn àwọn ní kí wọ́n ka àwọn ọmọ àwòbàdáàtò fún àwọn àdó àsọ ni wọ́n sà lóògùn pẹ̀lú àná ọlọ́run yóò kúrò ìṣàwọ́ àbẹ́ni tí nǹkan rọ́ọ̀lù yá àlùjọ nù ṣùgbọ́n ọ̀rọ̀ kíyà yìí ó gùn ni ọ̀rọ̀ kíyà lọ́gọ́lá bọ́mọ yẹn ṣe gùn nìyẹn ó gun orí òjíṣẹ́ ọlọ́run láti bí ẹsẹ̀ hàtà wàdà àkọ́dà méhì aláàsọ́dìrí rasulillahi sọ̀rọ̀ tọmọ yẹn fi gbé ìgìrísẹ̀ rẹ̀ méjèèjì sí báyìí òtítọ́ ọlọ́run ṣé wọ́n lè ṣe náà pé irú rẹ̀ bí gbogbo ọmọ ìṣọ́kọ́ ìlú lórí. ìyá ọmọ tó àwọn akẹ́kọ̀ọ́ àìbẹ̀rẹ̀ ìpọ́nmọdé ni ọmọ olóòmọdé wo ni ni. mọ̀kàá wọ́n nígbà tó wá dé gbẹ́sẹ̀ lé gbáyò òtítọ́ ọlọ́run òtítọ́ ọlọ́run wá sọ fún pé ìfúta pàákà. ẹja gẹ́nà òde fáàkàì minal asmail khamsa nínú àwọn orúkọ márùn-ún tó ti pé tọ́ba wà láyé rọ́kàn á sì rọ́ọ̀bù rẹ̀ pẹ̀lú wo tọ́ba wà láyé nẹ́síbà á sì rọ́ọ̀bù rẹ̀ pẹ̀lú àlékún bírú eléyìí tọ́ba wà láyé ìjárì á sì rọ́ọ̀bù rẹ̀ pẹ̀lú yá ifta orí pé kí ló wọ̀ fáyé lónìí ẹ̀ fáàkà mọ̀ fún lòbí ó pè ní mọ̀nsóbó wà àlàmọ̀tún náà sì bí i ẹ́ alif niyabatan anil kini o anil fatha li anahu min al asma il khamsa o ti kì í délé ní orí rẹ̀ ní o. iftah fàákà yanu rẹ̀ thumma qabbala wọn là nẹ́bí wa kì í ṣe. àwọn àtọ́wá yìí pé aláhùnmọ̀ àdúrà yìí wọ́n lè yẹn lálàáfíà wọn ò nídìí pé wọ́n ná aláhùnmọ̀ ìwọ ọlọ́run àhìbáhùn bá a nífẹ̀ẹ́ ọmọ yìí fa ẹni ọ̀hẹ́bò torí mi gangan alára ni mo jó ń sẹ ọlọ́run fẹ́rẹ̀ rẹ̀ sọlọ́lọ́ ẹ̀rí nínú àgbáyé dábàá náà hadith yẹn òun ni ìṣe mùsùlùmí lójú kòkòrò pé kó nífẹ̀ẹ́ ara rẹ̀ o. àti pé hadith yẹn tún ń ṣàlàyé ọlá tí fún afáwa hasan àbí hussein àfàjùlọ wọn lànà sọsọlá gbé hasan dánìjọ kan wọn ni ni hàdà ọmọ mi tí mo gbé dání yìí wọn sì yóò fi ṣe àtúnṣe láàrin àwọn ọkọ̀ méjì mùsùlùmí o hànàlá. fọ́ọ̀rọ̀ lọ́rọ̀ táǹkà sọ orí ọlọ́pàá ọ̀nà gbogbo wa ni ìmísí àtọ̀dọ̀ ọlọ́run wa rí bẹ́ẹ̀ tó dán. dá wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí jọ́ kìíní àná. sànàlá torí bí afáwa hasan wọn borí àlééfà wọn di aláṣẹ wọn láti kò díẹ̀ ọba olè yóò dákẹ́ wọn ara wọn ni wọn kàn fi yí ẹ̀bà ọlọ́wọ́ kan fún wa ẹ mọ̀ pé ìbọn ọlágbára yìí ṣe ń filẹ̀ ọláyà fáwọn hasan sọ̀kalẹ̀ lọ kí jogun omi kí mùsùlùmí wà lálàáfíà òun ni mo fẹ́ mo fi jọba lẹ afọwọ́ máa yà wá gorí ìjọba ọdún yẹn ni wọ́n pè ní amọ̀lì jamaa àbẹ̀rẹ̀ bí àgbogbo ah, mùsùlùmí bẹ́ẹ̀ báyìí wọ́n fún un sọ̀kan kò sí gbọ́n mi sí omi òtó mọ́ nùbú wà nẹ́bì rinlẹ̀ lọ́sọ̀njọ́ kìíní àná ìkè ọmọ mi yìí o nígbà tí gbọ́n mi sí omi òtó bá fẹ́ sẹ̀ láàrin àwọn ẹ̀kọ́ méjì náà mùsùlùmí ńlọlọ́wọ́n ó fi ṣàtúnṣe wọn kọ́ wá padà sí wàhálà wọn alhamdulilayi ẹ̀rí ọjọ́ ti la ẹ̀já ẹ̀já gbọ́ bẹ́ẹ̀ káwọn aṣọ bá ní sọ̀sọ́lá ẹ̀rín rẹ̀ tó rí ẹ̀ àti bó ṣe máa ń rẹ́rìn músẹ́ ká máa mẹ́nu bá yẹn nígbà tó bá dìgbà rẹ̀ ká ká mú nẹ́mbà fún ìbéèrè. الأول ṣùgbọ́n nù kẹ́ sí àwọn èèyàn sọ pé tá a fẹ́ kí a máa wá àwọn ìbéèrè kẹjọ sílẹ̀ tó bá ti pọ̀ dáadáa ẹ̀rí nínú àwọn ọmọ ìyá ọ̀rọ̀ ti wọ́n á pé òun tá a lè kọ́ gan-an ààrẹ ti gẹ̀ẹ́sì padà ká kọ́ púpọ̀ dáadáa àwọn akẹ́ni jókòó báyìí láti gbàdá bá ti jókòó báyìí àti sọ̀kan bí ìdúpẹ́ ká fèsì sí ilé rẹ̀. lọ́dí ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n yá sí wọn àyíṣà bá wà pẹ̀lú yín ká máa dá a jọ lọ́dí àwọn àtẹ̀lẹ̀ ń ṣàwọ̀. tábàtìrì tó pọ̀ dáadáa àwọn lágàdí lóko dídí ọjọ́ kan ṣáàlà ṣùgbọ́n ká sì béèrè díẹ̀ lórí àlẹ́ ìdáko. obìnrin ni alimutawakilu alala ẹni pé kò sí sáà bẹ́ẹ̀ ọmọ mi gan bẹ tí mò ń pè ní mutawakila torí táwọn àwọn sọ ọmọ bàbá díẹ̀ táwọn àwọn sọ mọ àwọn òpẹ tàwa káàdù lóòótọ́ àlà mọ láàbà àlẹ àgbàdo pé kílé náà ń pè ṣùgbọ́n ń gbò sí pé a lè pọ̀ síbò míì tí ó ní túmọ̀ tàbí ń tọ́ba jẹ́ súnmù fáyìn ìdí kọ̀ bá dájú kọ́ jẹ́ júmùlà àtàlẹ́ ìyàlọ́ tòdì ọjẹ́ èyí tí ọkàn ní wá ní àlùmọ̀tàwá ti lọ àlọ́lá ìyẹn júmùlà fi ìsìlì ìyá ìtumọ̀ ẹ̀ máa fún gidi gíga àfi máa ń pè ọmọ mi yẹn ní mùtàwá kìlà tòdì nínú ipa tọ́lọ́run kí ànẹ́bí òun ní kíni àyùmùtà wà sí ìlú ìyẹn ní kí ẹni tí ń gbára lé ọlọ́ọ̀ ìyẹn lè sọmọ rẹ bẹ́ẹ̀ àyùmùtà wà sí ìlú alàlọ́ àtúntò wà bẹ́ẹ̀ lọ́ba yá ibi ọmọ tá a bá bí àbú yẹn a lè má bí bò àbú kìíní kan ọmọ tá a tẹ̀ àwọn fún ní lákọ̀ àbí àwọn fún ní kúníyà wọ́n dà lè fún lákọ̀ gbogbo ẹ̀ lálẹ́ ẹ̀fún lákọ̀ ẹ̀fún ní kúníyà bí àlùfáà rúùkù lápẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá ah, kan máa fún kú níyà bóyá ọmọ tó fi kún ọkùnrin ní ah, gbogbo ní àbá sọlá. ààrẹ ti kẹ́ẹ̀dì wọn bá nìyẹn ti yé bẹ́ẹ̀ àwọn adébí gbogbo níyà níjọ́ mẹ́jọ ṣáà. ẹ eh, tọ́ bá ti kàn yín tó ti kàn yín. Eh,

a sọ pé àtìlọ́wá sì lè kọ a tún ní àbú Habiba lè kọ rẹ̀ lẹ́ẹ̀kan náà níjọba bí yẹn lọ́dí yé a sì lè pé ní fàárù kìí kìí ti fẹ́ kọjá ọmọ o tọ́lá wa náà ń gbé ẹgbẹ́ dáadáa ń bọ ọmọ wa yìí abẹ́ ti gẹ̀ẹ́sì kò sí tùmọ̀ ohun tí ń jẹ́ fàárù kù ju pé nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹnu òdì kan táwọn ọ̀dọ́ kan gbé dání tí wọ́n ń pín mùsùlùmí wọ́n ń pín wọn àwọn afáwa ni ẹ̀pàrà ẹ̀pánumọ́ ànẹ́bì gan ẹni tó wá pín yẹn wọ́n wá sọ pé ìlú akọ ọ̀tún ni ìlú akọ òsì ni onítàwọ̀ èdè ni ẹlẹ́bọ ni àwọn ẹni àlùjànnà ni àwọn ẹni nẹ́ni. كذلك عمر فرق بين الحق والباطل ni wọ́n ti ń wí gbólóhùn yẹn fún wípé fárúkù fárúkù nìyí tí oníkìtìpá nítorí ìdè yẹn lè bẹ́ẹ̀ lè máa yẹ kọ́ lórí bùbá ní yẹ pa fáwọn lónìí. yẹn bó yẹn bó burú ó bí yẹn dáadáa jẹ́ lọ́wọ́ tẹ̀ yẹn. ìtumọ̀ fárúkù yẹn ní síyàgbẹ́ mọ̀bá alágọ̀ nínú àwọn gbólóhùn mọ̀bá alágọ̀ lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí sábà máa ń pin rọ́pò tọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. káwá fọmọ wa bẹ́ẹ̀ kò sí láyé fi lánàá pé kọ́ta pé ní ẹlẹ́yìn ìgbà láti fi fọnà ìyẹn ń ńlá tọrọ mi kọ́kọ́ a ní ismu orúkọ bí ká sọ fọmọ yìí sílẹ̀ kọ́ Abdullahi inú kúníyà òun ń pè ní ìnagijẹ bí ká sọ pé bàbá alágbájá àbí ó bí ò ní ọkọ náà ò lè jẹ dáàbò pé ìyá àgínní kan bákan náà tó wá ní lákọ́bù òun ni bí irú fárúkù yẹn àbí sìdíkù abẹ́ bí kẹ́sì sọ̀rọ̀ àmì ẹ̀ tẹ̀lé mi. nígbà tí ọba ti fẹ́ bọ́ ń sílẹ̀ sí mi èèyàn kẹ̀ béèrè ìtumọ̀ rẹ̀ bóyá ọmọ ni ọkàn wo tẹ́lẹ̀ rẹ̀ pé tó ọmọ yìí ẹ a tiẹ̀ yàtọ̀ ọkàn ìwọ ní ńlá kan òpè lákàn bí alẹ́ ìdíkò àbò òpè látàkẹ́ ẹ wọ ọmọ tí wọ́n bá ń àwọn tó máa ń pè ní akọ́kíláàsì irú bẹ́ẹ̀ náà wọ́n ní wọ́n ti dé mi náà wọ́n bá bí yẹn báyìí àwọn agbègbè kan nítorí wọ́n á jọ wá papọ̀ ni wọ́n á ní akọ́kíláàsì alẹ́ ìdíkẹ́. irú ẹni tí wọ́n bá ẹni tí wọ́n bá bíbẹ̀ kí yẹn wá wo bíbí bí ti jẹ́ kí yẹn wá sọ pé ọmọ yìí ó àti bí mi. àbẹ́ ìdí gẹ̀ẹ́sì ìgbà tó ní ìtumọ̀ dára ní náà. ọmọ yẹn kí yẹn fún ní ìsìn kíkọ́ dáadáa ó ó àbàwọn kan ogun rege. ọdún ah, ọlá náà ni bẹ́ẹ̀ bímọ gbogbo ọlálẹ́ kan ní dé àníjì kan yóò borí ṣùgbọ́n gbà mí ìtọ́lọ́run bá ní kọ́ wá bẹ́ẹ̀ kọ́ sọ́gbọ́n dáadáa sí àbáàzọ bí bàtà bá wọ̀ ọ̀tọ̀ ń gbà èmi ní nineteen ninety one mọ́ mọ́ wa yàtọ̀ tẹ̀lé àbá kan ní lọ́rin nínú àwọn àṣà títà wa wọ́n ń pè ní alhaji abdullatif abdulkadir aláàyá mọ́sálì ni wọ́n ti parí nígbà táwọn ọ̀gá wa fi wà nílẹ̀ mọ́sálì kò sáàfà kẹ̀kẹ́ ń lé kí ó jà wọn nìkan lọ́ngbà yẹn wọ́n sì ti tẹ̀yẹ̀ dára kíláàsì pọ̀ àwọn nìkan ó sì mójútó rẹ̀ wọ́n bá ti wọlé kí wáyé gbogbo ọjà kẹsì mu ìrẹ̀lẹ̀ sí fàlàyà àwọn àmọ́ bá wọn já ní sí báyìí àwa wá sọ ní ọ̀dọ̀ wa mi báyìí wọ́n bá ní ń bólé ọmọ nílé léyìn pé ọba lè kọ́ tó máa jẹ́ nìyẹn ọba lè mọ̀ mi láti báyìí kémi nìkan sì ní eléyìí pé ẹ̀wọ̀n pélé tó tóbi tó jì ní irú bẹ́ẹ̀ ní tó ti di ismu lójijì láì rò tẹ́lẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́dì láì ọba lè tó mú ìmọ̀ yẹn ni ó lè jẹ́ kọ́ bàbá bí ẹ̀sán pé bí eléré bí láfẹ́ àbẹ́ ti gẹ̀ẹ́dì sọ oṣù dorúkọ náà nìyẹn kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí. ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ kó ṣe pé ọlọ́kẹ́ ni máa wé kọ yẹn kí èèyàn má ṣe bẹ́ẹ̀. abdullahi lèyàn wì èèyàn sọ pé àkànfi láfẹ̀rẹ̀ abdulwasi ni láfẹ̀rẹ̀ alani èèyàn tẹ lẹ́yìn lẹ́yìn ìgbà tí yẹn ti dákọ̀ yẹn èèyàn máa wí àwọn nǹkan wọn yẹn sùn kọ́sà ti máa lẹ̀ bọ́nú kó sì máa la ìdánú ọkàn lè dé kọkàn sọ pé èwo ni gbogbo ránù láì mọ́ sọ wọ́n bá ní ìyá ìyá bá dé ọmọ yìí àkànbí ìyá ìyá mi ọlọ́run bá ń foríjì gbogbo ọmọ mi tí mo bí wọ́n fẹ́ẹ́ fi tọ́mọ mẹ́fà kó tó jáde láyé tá a bá ti ń bímọ báyìí yóò dèrè ó lè lọ́kẹ́ ó lè ní mo nínú ọlá lòun sọ bí àní arúgbó sì ni wọn wọ́n ti da arúgbó wọ́n lé lọ́gọ́fà kí wọ́n tó jáde láyé gbogbo àwọn ọmọ yẹn gbogbo orú àyè òun ló sọ mí ní gbọ́lágadé gbogbo àwọn ẹ̀gbọ́n apáta ló ní kinní tó fún wọn yọ́kẹ́ wò kí àwọn yọ́kẹ́ ní nǹkan báyìí ni kò sí sí ẹ̀kọ́ ẹ̀kọ́ kan náà mo rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ wọn bá nìkan lápá ìmọ̀ràn ẹ̀dẹ́ mi ní fún wọn náà ní pé lótìtọ́ lódodo ẹ̀kọ́ akéde ṣe kó ìkúrú ọlọ́run dẹ̀ sọ fún anabi náà fìlà alákàbá ọ̀nàfẹ́ká aláyẹ̀kọ́ mìíràn má parẹ́ ẹrú má sì kó wàhálà bárẹ̀ nípa àwọn èèyàn nígbàgbọ́ nígbà tá anabi wà láyé ń jè ló bá kan náà káfí jọ rí lè wọ́ abẹ́rẹ́ wàhálà fi hàn wọn á ní máa sọ̀rọ̀ gbọ́n ìwọ lọ́wọ́ wàhálà tó kó rẹ̀ sí ẹ̀kọ́ akéde ṣe kó ìkúrú tóbi máa ń ṣèbàjẹ́ tọmọ ti ò ṣèbàjẹ́ tíyàwó rẹ̀ ò ṣèbàjẹ́ tẹ́sí ń ké torí bẹ́ẹ̀ gbogbo obìnrin wá bá ká sọ pé ní ibú ni wọ́n. a lè sọ bẹ́ẹ̀ náà kí sì dájú òdodo ni ẹ. ọ̀gbìnlọ̀kẹ́ náà àwọn afá wa ń sọ àkíyèsí tèmi lè pa àwọn ènìyàn sí ni wípé kán sọ́ra. òṣèlú tí wọ́n lọ rin rí mọ́ ó ní láburú tiẹ̀ tí ń gbé bọ́ torí kìí sòfin ọlọ́run. ẹnìkan ni ó ṣe igbá kan ọlọ́run ló lè ṣe. ogun kẹlẹ́ àbá mọ̀ pé rere lábúlé sábà wọn sábẹ̀ táwọn ò ní mọ́. ka olóṣèlú dé ni a gbọdọ máa dápọ̀ ẹ̀sìn gbogbo àlè nídẹ̀ tí máa ń sọ pé mẹ́ẹ̀ gbé sí o má jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ́ ife eléyìí àsìkò tàwa wo àsìkò tọmọ ìyá tọmọ bàbá gbogbo ẹni lọ ní wọn àwọn tí ó jẹ ni gbogbo ẹni mo fi ń sọ bá ọba jẹ rìsálà ti tó a sọ wọn lára toró òṣèlú ní láburú gbogbo ìgbà lèmi ń sọ nígbà tó jáde pé kìí sòṣèlú tà nẹ́bí mu wa sallallahu alaihi wasallam tí láburú yẹn bá wá padà wáyé kìí ṣe wọ o torí wọn sọ pé sì yọ ká máa lọ sí mẹ́sìn mo lèmi ń sọ tó bá ti jáde pẹ̀lú sábà bí ẹ ni wọ́n fi ń fẹnu àbòkù kẹ̀sì ọ̀ọ́tẹ̀ ọ̀fà tẹ̀tẹ̀ jì níwájú ọlọ́run ọba sùhánà ìyẹpẹrẹ lọ́jẹ́ èmi ń rọ àwọn ènìyàn tọ́lá ti rí nínú wọn nídìí wọ́n bá wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n ń jó lórí ọmọ pé ojú dáyé lèmi wà mí báyìí gbogbo ẹ̀rọ àwọn máa ń rí wọ́n ń jó gbèrí mi wọ́n ó jó kódà wọ́n ó tún dìstọ́ọ̀bù mi wọ́n á dìstọ́ọ̀bù mi gidi torí a lè fẹ́ kí òun ní jákè wọ́n ń jó wọ́n ń pàtẹ́wọ́ wọ́n ń lòlù gbogbo nǹkan báyìí mọ̀ àbúrò àwọn àtìjẹ́ wọ́n ń kúnlẹ̀ wọ́n ń dọ̀bálẹ̀ náà èmi ò rí làlórí kàdé yóò fi sọ ni o. àtòbìnrin tó sí gbáyàlẹ̀ tájọ jókòó táwọn ojú ara wa mi ò rí làlórí tẹ́yìn wọn fi yẹn eléyìí o. èmi ń sọ wa lára ni gbogbo àwa tá a bá ti lọ fọwọ́ sí ta kẹ́sẹ̀ sí lọ́ọ́ yọ owó ẹ̀ kí sẹ́sìn wọn ń ti mẹ́. ọba ẹgbẹ́ mi rẹ̀ ọ̀tẹ́lẹ̀ àfikún sátẹ̀ ká ni tó wọ́n lọ́mọ ọkùn bóyá ó jẹ ọmọ níka òní máa bá wọn ṣèrànù káàkiri láì pé kàlọ́ fẹ́ tẹ̀ àwọn ṣe kàlùbá ní wọn sì ní wọn fásitì fásiwá wípé ìyẹn lè lọ bá wọn tẹka ìgbà tálà yìí padà dún rí wọn ní ṣe kàlùbá ní tààrọ já lórí àlámọ rí yẹn o wípé àwọn ọmọ pé bí nǹkan yìí ṣe burú ni àwọn ọmọ pé tó wà nbẹ ni àwọn tó ti lọ kí ni wọn rí ṣe bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo ti mọsàrì ni àbí wàhálà ò lè kóra yín sí mọsàrì mọmọdé mùsì wọn ní yọ lọ wípé tẹsí lóde yìí àwọn ẹsùn wà nù ọlọ́dún bí wọn padà sọ́jà padà gbàjọba náà ni ẹgbúrò wọn nsi sì bẹ́ẹ̀ nìkan bá ní méjì kan ó gé ìdànù ní mọ́sálì ní nínú ìkúwánu ìkúwánu kọ àdá òní tó torí máa ẹni ọba já gan mi ọmọ ìyá mi ní ẹ pé àwọn rí i pé abẹnú kẹ̀kẹ́ náà lẹ́yìn náà jẹ́ mo ní ìwọ lọ sọ bẹ́ẹ̀ mo ní kí ni wàá ní oúnjẹ fẹ́ tẹ ní fún mi wọn dá ń sọ náà ní pẹ̀tọ̀ tọmọ ìyá wa yìí ló dé mo ní wàláhì àtàwọn tó wà nínú ẹgbẹ́ a àtẹgbẹ́ b àti c àti d gbogbo wọn pàtó ọmọ ìyá mi ni wọn ọ̀sẹ́ nìkan tí mo lè ti ń sọ pé fún ní sọ́pọ̀ sínú yìí. ojúṣe ètò àtọ́dẹ̀ yẹn káwọn àti àwa ti ń ṣe kílẹ̀ tún ní fún mi àti ń kìlọ̀ fáwọn èèyàn pé kí wọ́n sọ́ra kì í ṣẹ̀sìn wọn ti ń bẹ́ mo ti ń sọ fún wọn ni. lọ́sọ̀ níbẹ̀ láàmú wá darẹ̀ láàmú débi wọ́n wá sọ ìyàwó ẹ̀ ti gbà wọ́n máa tarí obìnrin àwa la rẹ́sì yẹn ní àtòrí dáadáa tí wọ́n ń ti obìnrin gbọ̀ngbọ̀n báyìí wọ́n fi gbáyà sọ ọkùnrin tọ́lọ́hún náà fẹ́ tètè ṣe kínní títẹ̀ka rẹ̀ tílà lórí lélẹ̀ náà àwa táwa ń sáájì lọ́wọ́ ráǹsì tọ̀wáfù ni wọ́n sànù wa jẹ náà. à mo fẹ́ nìyẹn mọ̀ràn yìí pé dípò tí ó fi lọ jọyìn àwọn tó ń ṣe comparative kọ́ lọ jọyìn bí wọ́n ti ń ha Kùránì lọ́dí yé ó sì lọ jọyìn lè kéwú ó fi tún kéwú nìṣe dáadáa náà. ẹ máa wọ àwájú. ta ní bèrè ẹja máa wà á ní. báyà fà lùmọ́. ẹ ẹ e rẹ ẹjọ́ pè ẹjá lo súnà yẹn nígbà tóun náà tọ́ bá gbóúnjẹ lẹ́ẹ̀dẹ́ ọ̀bá ẹjẹ́ ọmọ àlàmọ́lẹ̀ dáadáa bẹ́ tọ́ra àmọ́lẹ̀ ojú tì yẹn láfẹ̀rẹ̀ ẹni tó wá láti sọ mẹ́rin nísì ọwá bíbà yìí sẹ́ni tó fi jẹun ẹ owó tó fi gbọ̀kadà wá ìyẹn kọ̀kọ́ wò yẹn pé ọwá dé bíbà kò ní bá má là sẹ́yìn ọlọ́run sáré rẹ̀ sáré rà kò dé lówó lọ́wọ́ ìtìjú kárùn ẹjẹ́ ó pè káwọn ẹjẹ́ á máa lo súnà yẹn pé ọ̀dà àwa sí o irú bọ́n ti wí yẹn nígbà tó wọ́n wí general ẹni ọba wù lè má lọ. ṣùgbọ́n tí wọ́n bẹ tún ti wá padà lámọ́lẹ̀ yìí pé lágbájá ẹsẹ̀ ní fẹ́ nìyẹn láti lọ ẹgbọ́n mi yé dáadáa gbogbo àtàwọn ni wọ́n sáré wọn ní àpèwà fóde o ẹni ọba wù lè lọ ẹni ọba wù lè má lọ. wọn rọ bá nìyẹn ti yé ṣùgbọ́n tí wọ́n bẹ fi lákọ mọ́ yẹn pé lágbájá mo pè ọ́ fóde o ọgbọ́dọ̀ má lọ. ọ̀rọ̀ yẹn ń gbé àwárí kẹ̀kẹ́ nínú gbogbo ẹ̀ àbá ni à onílò ní í jẹ́

ọ̀rọ̀ àfijẹ́. yes. Dáwà jẹun ẹ lámọ́lẹ̀. Ẹ ọ̀tọ̀nẹ̀ dáadáa dáadáa ni. Ẹ̀yìn ẹ̀ sì lè sọ pé wọ́n kẹ̀ fẹ́ pẹ́rẹ́ fáwọn ará ilé lásán ni. Mo nídìí kí yẹn ti jú náà. Ọ̀dà ìyá ọmọ wọn fẹ́ kí wọ́n máa jẹ mẹ́rin yóò ní dára. ṣé ta bá fẹ́. ok ok wọ́n ní ta bá fẹ́ sọ̀rọ̀ ká kọjú da kíbla yẹn pé ká ṣàlàyé bá ti ń tẹ̀kù gẹ́gẹ́ ni bá a ti máa ń kẹ́kọ̀ọ́ exactly ni wọ́n fẹ́ ká máa sùn irú bá ti wà níbàyí ní sẹ́rí pé bí à ń pè ní kíbla ibi déyàn ó gorí sí ni téyàn fi fèsì ibà ìfọwọ́ ọ̀sùn lẹ́yìn pé bẹ́ẹ̀ náà la ti máa ń tẹ̀ ò yọ fẹ̀gbẹ́ ọ̀sùn yẹn lélẹ̀ báyìí àwọn akọ̀jú sọ́nà dé ẹsẹ̀ wọ́n lọ ní orí ọ̀lọ́ bí báyìí láti lè fèsì ní. a ti di rẹ́ẹ̀dì wọ́n lẹ́nu ní ọmọ àkànlá làkàlà ní ọmọ àtàrí káàkiri àwọn òògùn ẹ̀ ní ọlọ́run kọ́ sànù wa. náà ìbílẹ̀ ẹ̀ ti wà ẹ̀rù ní kíbla kíbla gbà ní ìbílẹ̀ ẹ̀ ti ti ṣe owó òfin báwo lè ti ṣe. àgbẹ̀ bẹ́ẹ̀ dì ní kẹ́yìn ṣe yìí bùsùn ẹ̀ ṣe bọ́ bá ti yẹ kó wà gẹ́gẹ́ rẹ̀ yín ṣe bù ẹ̀yin lọ̀gá ẹ̀rí lẹ́gbẹ̀ ẹ̀yin lẹ́ni bùsùn yín ẹgbẹ́ kíbla fàdà sí kẹ́sí aláìní ẹsẹ̀ là lórí kódà àwọn àbá súnẹ̀gẹ́ àwọn akẹ́ ọ̀daràn ní pípọ̀ nù àwọn àmì ẹlòmíì torí pé ó lọ sàódì wọn lẹ́nu táwọn ọba gbá ọ wọn gbọ́dọ̀ jọ ọmọ ogún ọdún yóò sì lọ dìbò wọn ti bẹ́ẹ̀ fún mi gbé àmọ́ parí dìgírì tí wọ́n ní ń sáfù mo dọ́hùn báyìí pẹ̀lú ògùn ọlọ́run ìwé ọjọ́ mi ti ń lò mo gbé fún ọ ọkùnrin tí ó yẹn wá pé ká lọ ọdún kan dáa ọtọlé wọn ni ọhún èyí tó jó òdodo ni ọ ní yóò sá fún ọmọ alọlé ọ̀rọ̀ ti dàgbà ní ẹsùn òdodo ni mo rọ báàrin ẹ ti bẹ́ẹ̀ ni àkọ́wọ́ ní òdodo mi ti òbí kéwù tọ́ba lọ kéwù yẹn ó fi òun gbàdúrà bàbù fún ni nǹkan ni ó sì padà lápá nínú ìgbésí ayé ẹ̀ tó bá ní o lè wọ̀nyẹn ló ti jẹ́ lómi ṣe rìnrìn àjò rẹ̀ ní òun ìwọ́dọ̀ lọ dójú oríkùn tó fi lọ sàwọ́dí àwọn adé ọlọ́run àbáwọn sọ̀rọ̀ wọn kódà wọn ò ní gbọ̀n kẹ̀kẹ́ tó bá ń fi àwọn èrò nílò kẹ̀kẹ́ sílà lórí ni ní irọ́ tọ́lọ́ pa ọ̀rọ̀ tí ẹ̀ náà bí ọ̀rọ̀ ẹ̀ ń tọ́lọ̀ parọ́ gba tẹ́nẹ̀ ni ìkẹ̀kẹ́ náà gbogbo ẹ̀ wọn kò sànù àdébò mi ọ̀wà tó lè fi kíwà bí kọ́lọ́ sàwọ́dí lórí ìjà jẹ wọn kí ó wò ní ìtọ́jú ọmọ lẹ ń kọ́. àyàn fún wọn jẹ náà ni. ṣùgbọ́n gbàdúrà bá ti mọ̀ pé báwọn ènìyàn ṣe máa ṣe nìyẹn gbogbo orú àwọn ọmọ ìyá yìí àwọn ò jọ yá wọn. àwọn ọba yẹn fún wọn bá yẹn lọ́wọ́ ti bá wọn ayé kù. torí yẹn gbọ́dọ̀ sòdodo ọ̀dà alápẹ̀rẹ̀ ní ọba bímọ sí fámìlì àwòtí débi ń gbé. àtúntò ọkùnrin ti wá tó bí ipa màálù àwọn ará lé ní kò lè tó wọn. torí lé ní tó lé bíi nìkan. ibi àfi bá díjà ìgbà tó bá parí má sọ fẹ́ ní kẹ̀kẹ́ àbí kò sì má gbé kẹ̀kẹ́ kaná ọ ẹ̀rín tutù lẹ́yìn ó ti dọ́gbọ́n máa ṣe kí ní ẹwẹ́rẹ́wẹ́rẹ́ nílé padà kílé àtàwọn ọ̀gá rẹ̀ má jẹ́ agbára wa lára wọn. Àlékún sọlá bí kìí. Ìwọ ní nyẹ́rẹ́. Ojú aráàmù náà làwọn àbá mi wò ṣùgbọ́n mo ti mọ bọ́bà àdẹ́bí béèrè nígbà wọn gbé fọ́tò àwọn àbá wa sí àwọn àbá wa tọ́pá bọ́sẹ̀ wọn mọ́ ọ̀nà tí wọ́n sì lè fi gbà ya fọ́tò wọn pọ̀ irú èmi wọ́n lè pè mí lé gbòǹgbà mi wọ́n gbé fídíò síwájú wa bẹ́ẹ̀ kí ni kámẹ́rà wọ́n gbé síwájú wa mọ́mà ńbẹ́ wọ́n ti yà yìí tí wọ́n yá tí wọ́n mọ̀ sí. ẹni tó takò ojú ṣe pàṣẹ àti takò tó àdálẹ́ kí ó rí pètèpètè báyìí ni kódà lóríṣiríṣi yọ pọ̀ gan. èèyàn nígbè sí irú ọ̀rẹ́ mi kan bẹ ìlà lọ́yọ̀ sí báyìí àbúmọ̀rù adélèké ó mú fìlà rẹ̀ báyìí ìlà àgọ́ ọmọ pé fìlà àgọ́ bí ọlá ìkẹ́ gbogbo èsì báyìí níbi jẹ ìwọ ní ọdọgbọn ọbẹ ní láti bẹsìn rẹ. Thank you.